barista anífowóṣe. Jíbóyè Jíbóyè. Good morning, my lord.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 kó bẹ̀rẹ̀ sí kunlé kiri. I am not a failure. Ben is supposed to be free. Supposed to be free. Yes. Very good. Orin yín bàjẹ́ ṣá. Oh, That is public answer. The law. Òfin fọ́jú. Ẹ nígbàgbọ́ wípé Tósìn lè pa bàbá ẹ̀. Láyé láyé. Happy letter. No, Jiboye, why this? Jọ́kíjọ́ tọrọ yìí bá jáde síta, àmì ìṣòro wọn wáyé tí. Ah! Lọ́yà, lọ́yà, ilẹ̀ Yes! Yes! Yes! Kí ló ṣẹlẹ̀? Give me my phone. Which phone? Jump, jump. me I love you to jọ kí ló what what else do we need. you are killing me you are checking me with your love. the world is not about me and you alone it's about all of you. just if you truly love me then you be killing me like this. He knew he was sitting on a ticking bomb already. Uncle, uncle, uncle. Play the game and go to bed. But it's not yet my bedtime, Mom. Will you leave my room? Ìyá tún This is what I go through every day of my life. Maybe we should just say that this woman loves you so much. Irú love èwo ni yìí? Irú love èwo? Eléyìí ń ṣe fẹ́ na nǹkan míì ni. Tiwa lọ́wọ́ kù ni ẹ. Yes, òfófó mi ò máì. Òfófó mi ò máì. Tọ́lá tún tọ́lá tún fi sílẹ̀ ni mo fi wọ wedding ṣọ́fẹ́ pa mí See ó ti indulge nídìí ìjù ṣáwa náà níyàwó lé ni we are married men as well. please you know i love you. madam kílẹ̀tà ṣe ń deflate tire mi what have i done. owó check tó mú wọn fún wa three million naira tó fi tó fi wá appreciate mi pé mo bá wọn ṣe mo sọ fún ẹ pé bí pa mí. i think she has a disorder. kọ́ mi ìsúkọ̀ mi ló fa náà ẹ lè má ṣe kó bìnrin máa fi three million naira tó ti súkọ̀ mi. Ah, ọwọ́ epo ni àbí àìrówó ra. Ah, ẹ wo in thirty minutes time ó lòun máa dé ẹ̀yin bèbè wa máa lọ. ọmọ ìtura jẹ́ pé ìmọ̀ rẹ̀ bí mi ẹ̀ ṣáà ni máa wò mí rọ pé mi máa ṣe níbẹ̀ yẹn. ó fẹ́ máa ké ojú ẹ ti sáré pé o ti fẹ́ máa wá mi lójú Are you not a man? Hey, you don't interrupt me when I'm talking. ìmáàmù àgbà o ìmáàmù àgbà o ìmọ̀ba ní bọ́ǹbà ṣẹrẹ́ o ìmáàmù àgbà wọn ọmọ yìí ni wọn ò dámọ̀ káná bá dámọ̀ ni wọn ò lè ra wọlé. Fatiha alubarika alihamudulilayi rọ̀bìlì alamina aramani arohimi maliki yaomidini Iyaka náà búdù wá ìyáka náà staimu Siranta mustakima ṣìrántà ẹ̀ tún mọ̀mọ́ ṣìrántà lẹ́zínà aliamuta àléhìn gẹ́rẹ́lẹ́ mọ̀gàlúbì àléhìn wàlàlà àlì. الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ودوي وليل إسا سجي ما ودعك ربك ومن قلي إلا هو لا إله إلا الله وملائكته وأولو العلم قائما بالقسط لا إله إلا هو عزيز حكيم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallah wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. Hasbunallahu wa ni'mal wakeel. حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله هيا على الفلاح lẹ́ẹ̀kan nígbà tí afa Mustapha abi ó ń pè irun ó sì irun náà pè mo rí pé gbogbo yín lẹ́ ń rẹ́rìn ẹ máa sọ wípé bá a bá dé jókòó máa ṣàlàyé rẹ̀ fún yín ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa èèyàn sì run kí ni ó sì run pé ni any mistake téèyàn bá ṣe lórí ìrun ẹ mẹ́ta fi ṣe yẹ̀yẹ́ gbogbo àlà ń kọ́ kọ́lọ́n fi mọ̀ wá ẹ pé ẹ ṣàlàyé fún báyìí là á ṣe báyìí là á ṣe báyìí là á rìn èyí ò lè fi lè ní ládà ẹ̀rín tẹ̀rín wọn dá torí náà ẹ má rẹ́rìn bẹ́ẹ̀ mọ́ ọlọ́run ní sí àlọ́nà ẹ̀yin náà ẹ lọ rè kọ́ ìrun dáadáa ẹ kọ́ bí wọ́n ṣe pé kẹ́sì lè má pé dáadáa ọlọ́run ti wà pẹ̀lú wa kò ní padà lẹ́yìn wa iná tẹ iná. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله الله أكبر الله سبيل لا منامي àwọn àríkéwì ọ ẹ ní ẹ fẹ́ bá mi sọ̀rọ̀ kan. bẹ́ẹ̀ ni alhaji. ẹ mo fẹ́ gbọ́. ẹ ṣe ẹ fẹ́ fa. àmín. àmọ́ rí yín bá. àmín. o mm, ti ń dá àkọ́ dámọ́ kò ní kọ́ mi sí ọ̀dọ̀ yín. àmín. ẹ ṣeun. àmín. ẹ ṣe rí i mo fẹ́ kí ẹ ṣèrànlọ́wọ́ kan fún mi ni mo fẹ́ kẹ́ ẹ kọ́ mi ní kéwú tí mo lè fi máa bọ́ lọ́hùn sọ̀rọ̀ tọ́lọ́hùn sì máa gbọ́. ìyá ọgbà tẹ́ bá fẹ́ ṣàdúrà lóru bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ kú làákàyè àdúrà ní gbà agbára ò lè gbà láéláé bí ẹ bá ti ń ṣàdúrà sí lọ̀rọ̀ rẹ̀ ó sì máa yanjú ó sì máa yanjú pẹ̀lú ògo ọlọ́run á sì kọ́ ẹ ní. mo fẹ́ mọ ìgbà tó mo lè máa wá àti iye tí ọba náà mi. a a a bá ń sọ̀rọ̀ kẹgbẹ́ ẹ̀sìn Islam ẹ gbà á ẹ sì ń kírun déédéé ẹ wá ń wọ́nà bí ẹ ṣe ṣẹ́gun ọ̀tá tẹ́ẹ̀rì arísìkí jẹ tí ò ní sí wàhálà pẹ̀lú àdúrà àwa àgbo lọ yín àní gba kọ́bọ̀ lọ́wọ́ yín gbogbo ìgbà tẹ́ ẹ bá sì wà pé kí n kọ́ ẹ àsìkò ti sílẹ̀ wọ́n sì kọ́ ẹ. ẹ ṣeun. wàláì wọ́n kọ́ ẹ. ẹ ṣeun. ẹ mọ bisimilayi. Ah, ah, bisimilayi ramani rohim alihamdulilayi. Ah, mm, kò tí ì lọ bí alihamdulilayi bisimilayi rahamani rahim ó tó kò sí àdúrà tó ju bísímìláì lọ. àwọn sọ̀dọ̀là. èmi mo sọ bẹ́ẹ̀. àwọn sọ̀dọ̀là. ńlẹ̀ sì ti máa ń. salaam aleykum sir. naam. oúnjẹ yín ti rẹ́dì. Ah, ah. kò sí àdúrà kan tó ju bísímìláì lọ ẹ já lọ jẹ. ẹ ṣeun ẹ ṣeun ẹ jèrè Ah, ṣe gan-an ẹ dọ́kọ̀ ẹ ṣeun ẹ ṣàlàyé. أعوذ بالله من الشيطان الرجيم ẹ jẹun dáadáa ẹ dákọ. ẹ kú jókòó. ó jèrè. ẹ ṣe ìyá wa. ta ló ṣe bẹ̀ yín yìí alájà Zainab ni hmm. ṣé kò sí. irọ́ wọn kàn béèrè ẹni tó ṣe é ni o. yorùbá sọ mo wà nítòsí tẹ bá tún ní ìjọba. kò burú. ìbéèrè tẹ ìbéèrè o, ṣe mẹ́bàá kan èwo nú àwọn obìnrin yìí ni ò gbọ́dọ̀ sóúnjẹ fún yín. Ah, ah. kò sí ìdí ìsèǹjẹ fún mi tọ mo ní bá tí mo fi béèrè lẹ́yìn ẹ̀yin náà mo bẹ̀tẹ̀ ń jẹ ó dùn àbí ó dùn. ó dùn ó dùn. ṣé ẹ rí àwọn obìnrin hmm. ọlọ́ọ̀bùn àmì ẹ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀yẹ fún obìnrin kọ̀ọ̀kan ní five five thousand hmm. ẹ̀yìn ọlọ́ọ̀rẹ́ síbẹ̀ wá hmm. yóò yàtọ̀ síra ni ó wọ́ tí máa dùn lọ́bẹ̀ bọ́lọ́kà mo fẹ́ mi ìtọ́wọ́ rẹ̀ dùn báyìí ni mo fi béèrè ẹ̀rí wọ́n wá béèrè lọ́wọ́ mi pé kí ni ìdí bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ sọ fún un ìwọ ah. bànújẹ́ àti gbọ́dọ̀ bànújẹ́ bẹ́ẹ̀ ni làákàyè yàn níjọba láìlà <laughs> ó dùn ẹ̀yin náà rí báyìí. Hmm. <laughs> sọ̀lọ́ alánàbí tí mo pè ní pé kẹwa fún ni pé kì sọ̀rọ̀ tó pọ̀ láàárọ̀ ọ̀la a lọ sí ilé ìyá súnà bá a bá ti ń sálámà ní àsùbá a lọ sádùn àfọ́mọ́ rẹ̀ ó ti lú ah, ìbòdé. o. oore náà kárí gbogbo iná àtẹ náà. mo ń yín sà owó kan ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lónìí eh, eh. ẹ̀yin bàbá náà lẹ máa ń kòwé yẹn ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ gbígbà tó lọ́ṣà tó bá kó èèyàn lẹ́rú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe bí òwe sà bí ọlọ́ṣà kò ní lẹ́rú ẹ pa mi. ẹ ó ṣe ṣe kẹ́ ẹ máa rántí ojú mi mọ́ dáadáa èmi ẹnjìníà Ibrahim. amọ̀jọ́láti amọ̀láti mọ̀láti. mo wá síbí báyìí. láti àdúrà fún. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe àdúrà yẹn fún mi ẹ̀yin àti jọmọ tó wà ní ipò iná ọjọ́ náà lọ́hùn iṣẹ́ kan ni mo ní mò ń lé mo ní mò ń lé iṣẹ́ yẹn láàbùjá ẹ̀dẹ̀ gbàdúrà yẹn ẹ̀ ní bàbá inú mọ́tò ni mo wà náà ti ń fi fò nígbà tí máa fi kúrò ní mọ́ṣáláṣí tí máa fi bọ́ sínú mọ́tò miss call ti lọ rẹpẹtẹ tí mo bọ́nu mọ́tò tí mo gbé fò mi wá miss call ni mo rí láti Àbújá wọ́n ti fi iṣẹ́ yẹn lé mi kiri ní kíkan mo gba àwẹ̀ tó pọ̀ àgbà. Ah, ah, bàbá mo gba iṣẹ́ yẹn o mo gba iṣẹ́ yẹn sà lọ́jọ́ lọ́lọ́run mo ti wá ń fi ọkàn mi sọ fọ́lọ́run alukawa ní ẹ̀ láàrin èmi àtọ́lọ́run pé ọlọ́run tó bá lè ṣe tí mo bá gba iṣẹ́ yìí ah èmi náà ó sì mú tíntín nínú nǹkan tó rí orí tó bá ṣe fún mi jọ́nà lọ́ọ̀ fi dúpẹ́ ẹ rí mọ́ṣáláṣí tàwa ẹ wà láì tàlá wà àmọ́ ẹwà yẹn ò tó èmi Ibrahim mo wá mú two million wá. two million naira péré two million naira bẹ́ẹ̀ ni kẹfà mi. wọ́n gba àwẹ̀ ńgbà tá n sàdúrà. gbogbo ọ̀rọ̀ làjọ gbà ẹ òrìṣà. ẹ má gbà má gbà má gbà má gbà. mo fẹ́ gbà fún mi ọ̀rọ̀ mo fẹ́ gbà. ẹ gbé wa òde. ẹ sà ẹ sà ẹ bá mi fọwọ́ bà. àdúrà yìí náà máa gbà síwájú sí yóò máa gbà síwájú sí ẹ̀yin náà mọ wàhálà tá a ṣe ń gbà náà ah. mo gbẹ̀yìn lọ tán mo kiri máa ń sùn sí ni ah, mo bẹ̀ sí ṣàìsùn ẹ̀ sí bẹ́ẹ̀ ńgbà tí ń ṣàìsùn na nígbà àṣàdúà nígbà àṣàdúà àwà ní àfàṣẹ gbọ́ ọwọ́ yín ọmọ ròkè two million owó ọpẹ́ àṣírí yín ò ní tú àṣírí yín ò ní tú.

kò sì kọ́ mọ̀ yọrí rere àwa gan retí. ẹ ṣé mo dúpẹ́ ọ ẹ ṣé gan all right sir ẹ ṣé gan ẹ ṣé yes sir yes sir yes sir yes sir ẹ ṣé gan sir yes sir wa aleykum yes sir. ẹ̀yin jọmọ ṣé kìí ṣe arákùnrin tí a sọ kùránì kalẹ̀ fún jò ní ìrè. ṣé bóun náà nu ẹ tó da mọ̀mọ́ ni. ẹ ṣé ló ti yá àwọ̀ ẹ ti yí padà. ìgbà mélòó owó ni. àdúrà àfàmọ́ àgbàbọ̀. jẹ́ ń sọ pé lẹ́yìn àṣùbà lọ́la là á lọ ọ̀dọ̀ ya súnà àlọ́ mo níṣẹ́ kan tí mo fẹ́ ṣe láàárọ̀ ọ̀la tá a bá ti wá sálámà ìlà káwa máa lọ sọ̀rọ̀ mi yé ìgbà olúkálukú tẹ̀ fi wá nǹkan tí ó ṣe láàárọ̀ ṣe kíákíá. àkókò dọ́dọ̀ yín ká tó máa lọ. àní àní lé àṣùbà lọ lé àìlà làwà lọ sọlú àlànàbíkà mọ yọ̀ǹda yín. salamu alaykum bàbá ìmọ̀. Assalamu alaikum. amẹ́lùkù sọ̀rọ̀. ẹ ẹ mo rí pé ẹ ti yọ̀ǹda wa ti ní ká máa lọ. ẹ ń pa ètò two million káà náà lè kí náà lè lè dùn kó lè ta bóbó. ẹ ṣe sùúrù fún ìmọ̀. kókè lè tí a náà lè bá a pọn. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù fún ọ̀sán. kí ni sùúrù fún mi ṣé mọ̀ ń jà fún mi nìkan ni bí fún gbogbo wa náà mọ̀ jà fún wa. ká tètè yẹn gbé dábàá yẹn gbé ní ìṣe kátà yẹn gbé àwa náà sálẹ̀ tọ̀ kan. wọ́n gbọ́ wọ́n gbọ́ àbí ẹ̀gbọ́n mo bá yín sọ̀rọ̀. sàlámà rẹ̀. kí n lè ti wá lóore nípa àfẹ́mọ́ lọ lé. ìgbà ìlú rárá mo ti yọ̀ǹda yìí ti pẹ́. sọ bẹ́ẹ̀ bá sọ́ọ̀rì ajá kan tó mọ́bi. yín bọ̀ ẹ̀mú ẹ̀mú kò sí ọ̀la. àbí Assalamu alaikum. Amen. Hey, Arakunle kò sí gààrí tí àkànkan lé mọ́ àtàwọn tùràrí àdúrà táwọn lò mọ́ ní kí n rán létí. wọ́n padà wá padà wá padà wá máa yanjú èyí. ìmáàmù rí wọn rí. ìmáàmù yẹn kẹ wá ra wọn ẹ padà wá rọ̀lẹ́ wọn rí. bisimilayi bisimilayi. padà padà. bisimilayi. bisimilayi. ma ma deli ah, ẹ̀ bá wọn mọ̀ ìrẹ. ẹ ẹ ẹ jẹ dúró tì í ẹ jẹ wà pẹ̀lú yín. ìrẹ wíwà pẹ̀lú mi ti jẹ. àwọn gbọ́dọ̀ fi ilẹ̀ báwọn. Hmm? mi ò lè fi ilẹ̀ báwọn. fìmí ilẹ̀ fọlọ́run lọ́lọ́run wà pẹ̀lú mi. àáfàá má dára ẹ lọ́rùn má dára ẹ lọ́rùn bẹ́ẹ̀ náà nílẹ̀ kan àjọ má dókòó kalẹ̀ bẹ́ẹ̀ ọ̀nà rẹ̀ bí ọ̀ràn ọ̀gá báyìí bí ọ̀ràn gàbá kí ni kí lọ́kọ̀ àwa ẹ̀ lájọ ṣàdúrà ni. àgbà náà ní jẹ́ tiwa. nígbà tẹ́mi ń sa ìsùn tí mò ń gbà wẹ̀ lórí àdúrà ẹ̀ níbo lẹ́yìn wà níbo lẹ́yìn wà. ìmọ̀ ìmọ̀ àjọ ṣe náà. ọ àjọṣe o nígbà wọn gbò wá ṣé wọn wọn gbé fún. àjọ wà lórí àdúrà náà. ẹ̀kọ́ rí ilé mo ní ẹ̀kọ́ rí ilé. ẹ̀ ǹdẹ́ lọ́ba kò burú. kò sí lọ́ba yìí. أعوذ بالله nínà ṣáìtánì ọlọmú tí a ní rẹ kọ lórí máa ké. ẹ bẹ́ẹ̀ láti ẹ̀sìn kí bàbá yín kí mọ́ ah, tí báyìí mò ń kí pé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ kí ló wá ṣẹlẹ̀ báyìí. ẹ táwa ń lé yín bọ̀ láti tàgbà ẹ káàbọ̀ ẹ káàbọ̀ tẹ̀ tẹ̀ dán kí ló ṣẹlẹ̀ báyìí nísìn. inú ni ń bí mi. inú bíbí bò. inú ń bí mi burúkú burúkú sí inú ń bí mi fún ìmáàmù àgbà. ìmáàmù kí wọ́n ṣe. Ah, sọ rántí pé mo sọ fún ọ pé a fẹ́ wàá dùà kan lásìkò kan díndùn wà lé fún ọjọ́ márùn. Mm-hmm. a ń lu ọjọ́ márùn kan tẹ́ ẹ lọ báyìí. ọ̀sẹ̀ ẹnìkan ló wá bí aládùn àwọn ìmáàmù wa kí gbogbo wa kájọ ṣàìsùn á sì ṣàìsùn bọ́lá ọ̀fẹ́ àdúrà gbàlẹ́ ọmọkùnrin náà lórí ó ní látijọ́ tó ń ti kúrò lọ́dọ̀ wa ló ń ti rí àpẹẹrẹ àdúrà lára òun. Mm-hmm. nígbà tó ń fi dénú mọ́tò báyìí àwọn miss call kúnbẹ̀ rẹpẹtẹ nígbà tó ń gba ago ọ̀nà ẹni kan ọmọ bọ̀dá àbújá lédè kasa àdúrà sá gbà. Allahu alhamdulillah. ó wá lóun ti ní lọ́kàn pé bá àdúrà ìbá fi ẹ̀mí ìmoore hàn fún wa. Mm, ó dà bẹ́ẹ̀. ó gbé two million wa lónìí. kílẹ̀ wí. two million ló gbé wa. two million naira. ó wá ní bá a ṣe pọ̀ tó àwọn mẹ́fẹ̀ẹ̀fà ká ní ní orí òjò orí. Eh, kò jù bẹ́ẹ̀ náà lọ. tó ń ṣe fún akékeré lè yí o kásá tiẹ̀ kó gba ilé yìí. Eh, kò jù bẹ́ẹ̀ náà lọ tí yín wá dà. tèmi. Eh. àfọ òfin ẹnìkan ní kọ́pọ̀ nù. kílẹ̀ wí. Ah! ìmọ̀ mò ń ṣe kí ni. máa mò ń fa lóhùn kan kọ́bọ̀ wọn fún yín. tọrọ tó yọ kò sí lára. àbí kò fẹ́ yẹ máàmù ni àbáyẹ máàmù fẹ́ bàjẹ́ ni ṣé èsè pé ìmáàmù yọ ọ yọ ṣubú lẹ́wẹ̀ àbí kò ní da fún ọ ni wọn àfún yín kọ́bọ̀ èwo ó yá àfira àfira fúnra yẹn ẹ̀ ṣọ́ bẹ́ẹ̀ o ah, ẹ̀ ṣọ́ bẹ́ẹ̀ o ó rí bẹ́ẹ̀ alójú bẹ́ẹ̀ lọ ẹja lọ. àwọn ah. ìmáàmù àtifẹjọ sùn wọn ti láwọn ojú okòlè lórí àwọn ṣe pàdé lọ́la lọ́la tílẹ̀ ọmọ yìí ẹ̀tọ́ oníkálukú bọ́rọ̀ kan lọ́wọ́. ọ̀la. àwa tiẹ̀ ni kò tiẹ̀ mú tiẹ̀ kó pé o. kán sì fún yín títí tẹ̀yìn tó kù ẹ sọ pé àwọn kan ti fẹ́ jókòó lé lórí. lọ́la ọlá òde yìí ah, ilẹ̀ ọlá tó mọ́ tán yìí eh, ẹ sì nígbàgbọ́ pé tó bá ti dọ̀la kò lè yẹlẹ yóò yan wọ́n fún yín nípìn tí. Ah, dandan ni dandan ni yàn gbogbo wa ti yarí ma náà. ẹjẹ ń bá yín gbóúnjẹ yín wá ẹjẹ ń bá yín gbóúnjẹ yín wá. obìnrin lẹ́yìn tí ń gbà mọ́ ń lọ tó sọ pé ó sì kọ́ bọ̀ tí mo ní ó sì kọ́ bọ̀ lọ́wọ́ mi tó ní ọ̀tán náà ó ti wọ́n náà ó ti dáná ah, ọlọ́run jẹ́ kọ́wé lọ sàánú mi lọ́dọ̀jú àdúrà tì mí wọ́n fi mí sẹ́sọ́ láhùláhù láàkó àtà ìlú àbílà rẹ̀ rẹ̀ àti. ṣé adarí la máa pè yí ṣá. àfáà Kamaldeen ọlọ́run jádùn àwọn gbà gbogbo òkè sọ̀rọ̀ wa ọlọ́run bá ní sọ pẹ̀dùkẹ́ tẹ́lẹ̀ ọlọ́run kúkú jí ó dé àlọ́run ìlú yóò ní bàjẹ́ wọlé bisimilayi náà tẹ̀lé. bisimilayi rahman rahim iná àti iná kárẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ kọ́sáré. tọ́ ẹ̀rí mo ṣe jí láàárọ̀ yìí ibi náà ni mo dà níyàn pé mo ń bọ̀ mm. làgò mi bá lọ bá dún ń mm. gbé tí n ó gbé bàbá di ìyálọ́jà wọn bá ní àdúrà tá a fẹ́ bá wọn ṣe láàárọ̀ yìí ó ti yẹ sígbà mi ah, kí ni òun dọ̀ mí n wá lè padà lé mọ́ torí bí mo ṣe fi léèsì mo ti ní kí n máa bọ̀ lọ́dọ̀ yín nù pé àwọn nǹkan eh, máàlù tó bá wà lọ́dọ̀ yín bàbá ṣe jà mọ́wọ́ ah. díẹ̀díẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilah. ẹ rí gbogbo nǹkan ó wà ní àkọọ́lẹ̀ mo ti múra kí n ń retí yín rí kí n kàn kẹ́ ẹ pé mi pé kí n máa bọ̀ ni mo dúró de bẹ́ẹ̀ni náà ṣe wá wà yìí lọ́hàpá lọ́hàpá ọ̀làgbára díẹ̀ mo ti romi ròyẹ̀ fún lórí ibi tá a lọ kódà mo sọ fún ẹlẹ́hàá pé kó fọ ìsàásùn ah. pé tán bá ti ń dé òkèlè wa yóò tún pọ́n sí lálẹ́ yìí. Bídéǹgà wa dé dúró ìtọ́ lágbára torí àwọn owó kan wà tèmi náà fẹ́ san tó mọ̀ sọ̀rọ̀ pé àfi ká má dé àárín ọjà àwọn ìyá lọ́jà máa ń náwó ní fún wa gan. bẹ́ẹ̀ni. ọba náà ni kò bàjẹ́ ó yẹ ọlọ́run ṣe nípa amadu tẹ sọ yẹn bákan náà láti jọ wa. Ah, kò sí nǹkan. ṣùgbọ́n mọ́ṣáláà títí sórí àwa nǹkan ṣe sí torí àwọn kan wọ́n ṣàdéhùn fún mi pàmò bá fún mi ní nǹkan nígbà tí ó àsìkò tí mo sọ fún yín. kò sí wàhálà èmi náà ó dúró sí kí n ṣàlùwàlá kí n máa ṣàmú àṣìkárù mi lọ torí mo yọpọ̀ ńlé láàárọ̀ yìí ni kódà àgé àlùwàlá ni mo dọ́gbẹ́ gbé pé wọ́n ṣàlùwàlá ta tí mo ìbọn ta. ṣé o ṣàbùrù. kò ṣàbùrù mo rí nǹkan fílẹ̀ fún yáì ni èyí sì gbọ́dọ̀ padà lébẹ̀ láì mú nǹkan lọ. ètí táyà já mi ah, ah. ẹ bàbá lè gun abẹ ní òjò tí ọba jó alágbẹ̀mọ́ ní ìsìn. Ah, ọ̀rọ̀ ẹlẹ́wọ̀n ò rí bẹ́ẹ̀ o. ẹ wá wò mí kò sí ní tá a ṣe sí ṣé ń gbọ́ ẹ máa lọ bí mo ṣe sọ àwọn nǹkan ṣe sọ̀rọ̀ náà. èmi ò níbi tí wọ́n lọ ìyẹn ilé ìyẹn ilé àwa náà lájọ ní méjèèjì a ní òsì ibo ni máa lọ. ṣé ẹ rí lílọ tẹ́ ní ẹ̀ ní lọ́hùn ẹ lọ torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èrò mi ni pé tí a bá kò ní ibi àdúrà àbúrò mi kan àti ìyàwó ẹ̀jọ́ ní èdè àìyedè tí má ti kò mọ̀ lọ bá wọn parí ẹ̀ nígbà tá a sì lọ ní ìsìn ẹ̀jẹ̀ máa gbà lọ tí n bá wà bọ̀ ní darí sọ́dọ̀ yín. aláàjì bẹ́ẹ̀ bá bọ́ tàbá èmi ò níbi tẹ́mi orí ibi ilẹ̀ ibi ẹ̀rí ẹ lọ ibi tẹ́ ẹ bá mi lè àyàfi kẹ́ ẹ fún mi lówó tí mo rè é mú lọ́ọ́lé. Ah, ọlọ́mọ kan alábùkù obìnrin ọ̀ lójú tí wọ́n yẹyẹ olúwa rẹ̀ wọ́n yẹyẹ olúwa rẹ̀ pé. bóòlù àti wọn fẹ́ ṣe báyìí. kò sí létí kò sáì ṣe bẹ́ẹ̀ ni ọba títí aago méjì ọlọ́run ọ̀bùn mú àṣírí wá ẹ jẹ́ má ṣàṣìkárù ń bẹ́ẹ̀ bá sì tẹ́ bá fún mi lówó ń èmi ìbá ti ẹ̀rọ ń wò ní àmọ́ bá ó yà lọ ọ̀dọ̀ ìmáàmù àgbà. ìmáàmù o. ìmáàmù àgbà. a'udhu billahi minash shaitani rajim èmi kọ́ mo kọ́ ìṣẹ̀dá mi kọ́ ayé ọ̀dọ̀ ìmáàmù àgbà ó yẹ ká ẹ sọ bẹ́ẹ̀ ẹ̀mí ọlọ́run ẹ̀yọ́ mi kù bẹ́ẹ̀ ọlọ́run ní jẹun rí ọba tí bí ya bùkátà yóò bá mi bí ya bùkátà mi àtẹ̀yìn náà ìní lọ èmi kọ́ afa Kamaludin mi máa fẹ́ béèrè béèrè kan ṣé kò sí gbígbàdúrà mọ́ ni àáfàá. náà. ẹ ẹ ẹ kò yẹ kí wọn irú eléyìí ọmọ ajá ìlẹnu yìí. ẹ ké ẹ̀fà ó yẹ kó yé yín nígbà míì ṣé ọ̀dà ẹni tẹ́ ń sọ yìí ọlọ́run tó sọ fún wa yìí pé òun máa ń lọ́ra nígbà míì láti ṣe kún fàyà kan sọ̀rọ̀ ṣé kò mọ tí ń sọ ni ó fẹ́ dẹ́gbà gbọ́ wa wo ni ẹ ẹ wá alhamdulilayi àṣà ẹ̀sán ẹbí wa ọ̀sà ẹ̀sán ìyàwó wa ọ̀sà ẹ̀sán aburú ọ̀sẹ̀lẹ̀ sí wa sẹ́yìn òtó lọ́dọ̀ sádùn àwọn ọ̀gbà bẹ́ẹ̀ àdúrà wa ń gbà gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run tọ́jú ọmọ bí yẹn bá ń wárí skul gbogbo ẹ̀ ni mo ti ké tó sì jẹ́ pé àwọn gbọ́dọ̀ mi ń bẹ tẹ́ pé mẹ́tì ìsọ̀kalẹ̀ ní bá ti ń gbà bẹ́ẹ̀ náà ni kó fàyà kó rọ́mọ ajé gbogbo ẹ̀ lásán. sẹ́yìn máa ń tó lè ṣẹlẹ̀ kílẹ̀ tó ń sùn lónìí. àpá mọ́. ìtọ́lọ ti ju alọ́run. èmi wá ronú kan nì gbà mo wá ròrò tí oyè mo ní kó mọ̀ tiẹ̀ wá bóyá ni ń kó bá ní ṣàkóbá gbígbàdúrà. gbogbo ẹ̀ náà ń ra wọn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀yin fúnra yín sọ láì máa yẹ gbà pé gbogbo ètò àdúrà tá a bá máa ṣe ká jẹ́ kí sítíkẹ́fù láì kọ́ máa pọ̀ abẹ́ ẹ̀ sọ. àlá àwa la. ó wá yẹ ká ẹ jẹ́rìí èmi. àwa la ni Jésù wa. Ọlọ́run gbà fún wa. àmín àgé yín dà àgé dà ń ṣàlùwàlá ní màá yan náfìlà mi bíi àsìkò àrùn mi máa ṣe ìmáàmù àgbà o. ìmáàmù àgbà o. ìmáàmù àgbà o. ìmáàmù àgbà o. ìmọ̀ba ní bọ́ọ̀ba ṣẹrẹ o. ìmáàmù àgbà wọn mọ̀ yín ni wọn ò dámọ̀ káná bá dámọ̀ ni wọn ò lè ra wọlé. ẹ sọ̀kalẹ̀. ẹ sọ̀kalẹ̀ ẹ máa bọ̀ báyìí. tíìfì mọ̀. ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí. ẹ ti ẹ̀ kọ́kọ́ dàkún ná. kí ni kókó ń tá a wá ṣe ní gan-an. bẹ́ẹ̀ sálú kàdé kan fún mi ẹ kó gbogbo àwọn nǹkan wọ́n yín dálẹ̀ bíi ah. fóònù bíi ah, tẹ̀sùbá ah! ẹ tètè ẹ tètè kó dàbí kásì kíákíá bí ṣe wí ni ẹ máa tẹ̀lé ní tí mo bá sọ ẹ kó ansẹ́ẹ̀tì gbogbo tó àlàpọ̀ yìí ṣé òṣòwò lápò yìí ẹ kó síbẹ̀ yẹn kó gbogbo ìjàmbá ní síbẹ̀ yẹn lọ bẹ wọn. ìbò náà mọ̀ sọ̀rọ̀ náà kàlẹ́ irú ilé ìfowópamọ́. ẹ rí rí ẹ rí lónìí ẹ kó àdúgbò gbóńdọ́ wà lọ́wọ́ ni ọyọyọ lọ fi sẹ́yìn bá rẹ̀. ẹ máa fi tí òṣòwò lápò yín ẹ ṣe kí ẹ jọ. kókó rọ̀ bá owó lápò náà. náà kàlẹ́ tọ́jà ẹ máa bọ̀ ẹ máa bọ̀ aláwọ̀ fẹ́ sanni kàdí kan fún yín ni àbí ó yẹ ìwà báyìí ìwà báyìí ìwà báyìí ẹ máa bọ báyìí ẹ bọ báyìí ẹ súnmọ́ bíi ẹ súnmọ́ wọn ẹ súnmọ́ bíi kò lè dá kò lè dá ni ẹ jẹ́ mú tí àwa náà ṣe ẹ gbọ́ ṣé wọ́n bá wa sọ gbogbo ilé yìí. bọ́dà bá lẹ́ni jáde àwọn ah, bàtà ẹ̀ sọ sẹ́nu gbóni lọ ẹ̀kọ́ pé ká máa ṣe subahana láì láì ah. pa fẹ́ sàfihàn ti yàn. àyè sọ mẹ́kẹ́ àbí. ṣé adarí la máa pè yí ṣá ṣẹ́ni ń jí bọ́lọ́run sọ̀rọ̀ nìyí o ayé màmá ṣèdájọ́ o dúró wọ́n fẹ́ wọ́n dúró wọ́n fẹ́ pààkì ọkọ̀. nítorí kò yẹ nìkan o. ẹ fẹ́ gbálàyé lẹ́nu mi àbẹ̀tẹ̀ wa bá ń kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kí ẹ̀yin àfáwà ẹ kú rè ẹ kú wàhálà látàárọ̀. Uh sẹ́ẹ̀rí ọlọ́run ló máa máa dá mi bó ṣe dá mi ó sì fi mí so lórí yín kí ẹ̀yin kí ẹ máa jẹ nínú ọlá mi ṣùgbọ́n ẹ fẹ́ mọ̀ ẹ ṣe bí bákan náà láàrí àárí bákan náà o ajúra wa lọ tìjàkadì kọ́ lọ́nà tó pọ̀ lájúra wa lọ ẹ̀bẹ́ ìrájú náà tí mo fi hàn yín lá tí mo fi hàn yín ni. mo kó inú mọ́tò mo débì kan mo lẹ kó gbogbo ọwọ́ yín mo wá já yín lẹ̀ ńgbẹ́ wá bọ́ọ̀lẹ̀ mo ní ẹ máa fẹsẹ̀ rìn ká ẹ̀wọ̀n rìn ká bí ẹni fún ẹran àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mo kúrò àná bẹ́ẹ̀ bá fẹ́ àjọ máa ṣe ẹ lọ gbé jẹ́ n bá fọwọ́ yín sí bí mo bá lọ ni ẹ lọ bá wí ni ẹ máa gbọ́ ẹ má sọ pé ẹ dá ọgbọ́n kan nínú ẹ máa dá sí i pé ẹ ní làákà ìka ẹ ní kankan o ẹ lọ́gbọ́n kankan o ẹ lọ́gbọ́n kankan dá lè dá lẹ́yìn mi o bẹ́ẹ̀ kọ́ ẹ máa jìyà ni o láti sin lọ ṣe fọwọ́ bí ọwọ́ gbé sẹ́ẹ̀fì ọwọ́ bí ọwọ́ gbé àbí. ẹ̀yin rẹ̀ ti wí bẹ́ẹ̀. bówó bá wọlé bí mo bá fún yín déédéé bí n bá sì fún yín déédéé sẹ́ẹ̀fì ara mọ́. torí èmi gan-an ọlá mi lẹ gbọ́dọ̀ máa dẹ́ńbẹ̀. ẹ̀yin ò ní wípé àlẹ́tọ̀ kankan mọ́ṣáláṣí mọ́. kí ni tó ń béèrè yìí irú rádàràdà olè tó ń sọ yìí ń tà sọ sọ sọ níyà tó fi járe ẹ̀ tó bẹ̀rẹ̀ àbẹ́ ẹ̀mọ́ tójú wá rí ni anna kumla ẹ dákun ẹ jọ̀ọ́ ṣe rí nta àìdàgbà mọ nta àbá mọ ẹ dákun ẹ tó bá di jọ́ mi ìta bá di sẹ̀ńdẹ́sẹ̀ kan ẹ máa pè wá ẹ máa sọ fún wa nítorí pé àlọ́ fi rúyà bá ìjà á ti dàgbàlagbà dípò ọ̀rọ̀ mi kẹ́ òbí tá a ti rìn fọ ìyá ńlá gbára pọ̀. Hmm. mo fẹ́ rìn kẹ́mi yan fẹ́ jà náà kẹ́mi yóò gùn ẹ pẹ́ fún wa. nígbà ọ̀rọ̀ rí báyìí gẹ́gẹ́ bẹ́yìn ṣe ti súnmọ́ yín tó. bẹ́ẹ̀ bá tiẹ̀ lè pe gbogbo wa bẹ́ẹ̀ bá tiẹ̀ pe èmi pé ọ̀rọ̀ rí báyìí báyìí báyìí o èmi ò lè pè wọ́n lè ṣàlàyé fún wọn ọ̀rọ̀ yóò ní rí bó ṣe rí yìí. ẹ mọ rí pé làákàrẹ rẹ ò kún tó máa ń nì ní òde pé ọ. ǹlẹ́ o sùnmọ́lá aláṣejù tí paya ní baba e, ebi wọn náà nù wọlé ọ̀dà gbogbo rẹ̀ lẹ ẹ anakunmọlẹ ẹ má gbọ́ tiẹ̀ jàre bàbá ti sẹ̀yìn anakunmọlẹ ẹ dákun ẹ má yá àfiwá fọlọ. ìbọn ti gbọ́ yìí bá a ṣe máa ń sọ̀rọ̀ ẹ wà ní àlùbáríkà ọlọ́run kọ́ ẹ máa ń ṣe ọlọ́run kọ́ ẹ máa ń ṣe lọ́dà ọlọ́run kọ́ ẹ máa ń ṣe láòlà. wàlàkùn wàtà ilé abilà sí ṣe àtún àmà bẹ̀rẹ̀. salamu aleykum. ẹ jẹ́ àwọ̀ ọbẹ̀ àbẹ̀wò salamu aleykum sáà máa bẹ̀rù àti ẹnìkan ní kọ́ wọlé. ẹ jẹ́ àṣẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́. salamu aleykum. salamu aleykum afa. ẹ jẹ́ àwọlé sẹ́rù ọmọ àbáyé àti afa afa salamu aleykum. afa ìlọ kalẹ̀kùn. salamu aleykum. salamu aleykum. wọlé lọ. ẹ wájà wọlé gbà wọlé lọ. salamu aleykum. wọlé lọ. Ah, ah, ah bàbá sálámà akọ ikọ̀ iná bí ilé ẹ̀dúkọ́ ẹ̀gbọ́ bẹ́ẹ̀ bá sálámà lẹ́ẹ̀kan ẹ̀gbọ́ tí nílé ọ̀tọ̀ pé bísímẹ́lá ẹ̀ wọlé nù ṣé mo ti sọ pé ká ẹ wọlé nù. salamu alaykum. ah amẹ́ àlékún sálámà tí ò sí. ṣe láboró kò sí láboró. ẹ̀rọ ọmọ lálejò ẹja sọ tá a sọ bí. àwọn jẹ̀mọ́ ni wọ́n máa ṣe. pé wọ́n láwọn ti ti mọ́ṣáláṣí. ẹ̀rọ ò kírun mọ́. wọ́n náà ti ti mọ́ṣáláṣí pa pé wọ́n ti ti gbogbo ẹ̀. kí ni ẹ lọ ṣẹlẹ̀. wọ́n ní nípa ọ̀rọ̀ owó tí ó ń wọlé sínú mọ́ṣáláṣí pé ọkàn wọlé náà ni àwọn ògbórùn kankan wọ́n ti rò pé ọwọ́ wa lóyún owó wà ní àwa ní ọwọ́ ṣé ìwé máa ni owó wà o àníbákan náà gbogbo wa. ó jẹ́ pé owó ni wọ́n wá ń kí mọ́sáàsì kì í sọ lọ́hùn. irọ́ méjèèjì náà jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni. ẹ mà pé owó ni kẹ̀kẹ́ yìí rere. ẹ mọ gan ẹ mọ kẹ̀kẹ́ ogun ẹ mọ gan. ẹ̀yin bàbá wa náà lè sọ pé ìgbàgbọ́ ẹ̀sìn tá a bá ń sin náà tí ọ̀wà sówó mẹ́ kò tí ì pé. ẹ ẹ táwọn alówó tí ń béèrè ní àbíkí lẹ́ bá mi sọ. Hmm, jọ wọn ní ara ah, àwa ni wọ́n rò pé owó wa ló ti wà wá ní bákan náà ni àwa náà ò rí nǹkan kan ẹ̀ fún wa ní nǹkan kan o. bákan náà la wa. ẹ rí nǹkan kan ẹjọ́ hmm. alẹ́ fẹ́ ṣe. náà ní ọ́fíìsì mọ́ṣáláṣí pàlà ní káwá fífi pé wọ́n ti ti mọ́ṣáláṣí o. òun kọ́kọ́rọ́ mọ́ṣáláṣí náà wà. ọwọ́ àwọn àwọn ìjọba ọjọ́ gbogbo ọjọ́ ló bí mọ́ mm-hmm. wọ́n ti ṣe. àlọ́wọ́ ta lọ wà. lọ́wọ́ àwọn jàmọ́. jàmọ́ ló mú lọ́wọ́. ìrọ́ wọn duna kí ni máa ṣe wọ̀ gan na tó yẹ kó bá lọ ọ̀nà lẹ́ ọ̀nà oko lọ́ọ̀ máa lọ ayé ṣé fọkọ lọ́sùn gbogbo nǹkan tó bá ṣe náà. Ah. wọ́n ní sàn láàrin ajé nínú ìfẹ́ kọ́ ṣe rí o ah. ṣé ọ̀rẹ́ lílà káyè ni. bíbó. iṣẹ́ mi ní ìwà rẹ̀ rù ẹlẹ́rù tí ah. ìfà tèmi lọ́wọ́ kọ́kọ́rọ́ ò sí lápò tèmi o kọ́kọ́rọ́ yìí lè lọ́wọ́ mi. èwo ni pa àti yìí. àbọ̀ ya wèrè yìí. kọ́kọ́rọ́ àfà. sọgbà lẹ́nu ẹ. àfà ebi ọwọ́ àdúrà wà. kọ́kọ́rọ́ àlùwàlá ilé àlùwàlá mọ̀ ń sọ pé wà lọ́wọ́ mi. èwo ló yẹ kó sọ pé èwo ló yẹ kó yánu sọ̀rọ̀ èwo ló yẹ kó sọ pé. ẹ fi tìyí kó bá tèmi. ṣé èwo la ní kí. ẹyin sùúrù ẹyin sùúrù ẹyin sùúrù ẹ bá dìtẹ̀ dáadáa tó wá o. wọ́n di wọ́n tu ni. ẹ bá di ọ̀tẹ̀ dáadáa kẹ́ tó wá o ọwọ́ jàmá lọ́wọ́ ilé ilé àlùwàlá ni. gbẹ̀yìn tí wọ́n kò tí wọ́n báyìí wọ́n mọ̀ ọ́n lẹ́wọ̀n wájú ni ẹ̀bá dìtẹ̀ o kẹ́ dìtẹ̀ kẹ́ tó wá o àbúrò ọwọ́ ta ní kọ́kọ́rọ́ wà. ọwọ́ wo ló wà. báńkò báńkò kọ̀ọ̀rọ̀. sọ kò kọ́kọ́rọ́ fún ọ ni. wọ́n ní báwo kó kọ́kọ́rọ́ ṣé wọ́n kò ah, ah. yẹnu padà pé wò lè kó fún wọn ni. ta ló ní tẹ̀lé yín wá. ṣé kókó má kó kọ́kọ́rọ́ fún ọ. ṣé má kó fún wọn ni. àbú ẹrù burúkú kúrò lórí rẹ. alhamdulilayi alihamudulilayi. àbúkọrí ilé rẹ máa lọ lé máa lọ lé lọ́la ah. ẹ̀mí ti mọ̀ tẹ́lẹ̀ pé ẹ wo ẹ ṣe tẹ̀lé ẹ ṣe tẹ̀lé ah, bàbá ìmáàmù ọlọ́la ń bẹ̀rù kì í sẹ́yìn ṣe é mọ̀ pé gbogbo ẹ̀ náà lẹ ṣe é mọ̀ pé gbogbo ẹ̀ lẹ́kọ̀ọ́ wa. wọ́n ní mọ̀ lọ lẹ́wọ̀ ẹni tó bá wù mí. bẹ́ẹ̀ ni bá bá lọ́kọ̀ jókòó bẹ́ẹ̀. alábòsí gbogbo yìí. bàbá ọlọ́run labẹ́rù kò sẹ́yìn labẹ́rù gbogbo ẹ̀ náà làwọn náà kọ́ pé iná àtẹ̀ná látani. alámútàrà káyífà ni o ká da ojú àwọn délé ká jókòó ká eh, eh, eh, saná kàlé gbogbo ẹ̀ lámọ̀. tàbátí àdá káfẹ́ yàn wọ́n. bẹ́ẹ̀ ni tẹ bá lọ sí wọn báradáradá ẹ yọ tèmi sọ́tọ̀ mo sọ tọrọ fún yín ẹjọ́ tèmi sọ́tọ̀ o ẹjọ́ tèmi sọ́tọ̀. wàá wá gbèsè o tó lọ gbèsè o tó lọ sọọmọ sábẹ alálùbọ́sà ni lọsà láta ọmọ sábẹ alálùbọ́sà sọọmọ sábẹ alálùbọ́sà orí ọmọ wú báyìí ni tí ọmọ abẹ yọmọ wú yọmọ abẹ ọ̀rọ̀ tèmi tó àtòrí ẹ̀wà. ṣé ẹ̀gbọ́n tèmi nù. àgbàlagbà ni yìí ẹ̀fìtì alẹ̀. àgbàlagbà ni yìí àgbàlagbà yìí máa ṣe báwọn. bẹ́ẹ̀ lẹ́kọ́ àjọ ẹ̀kẹ́ni ká sọ fún àwọn jẹ̀mọ́ pàǹtà àbáwá. ẹni bàbá ìmọ̀mù ti gba kọ́kọ́rọ́ o. wọ́n ṣe náà kó sówó. ó sì ní ẹni tí tí ọba sọ́ra rẹ̀ wọ́n fi mú rẹ̀ fún àlìgéètà bàbá fèrè. sátàwa náà. bẹ́ẹ̀ ni wọn mọ̀ mí sọ ma pé mo sọ fún ọ. ìwọ lọ dálẹ̀. mo sọ fún ọ mo ní ẹ má jẹ àkókò. àní wọ lọ dálẹ̀ ìwọ ṣe sọpọ wẹ nìkan ní ilé kọ́kọ́rọ́ wa. Eh, eh, ṣe wàhálà kí ni mo dálẹ̀ ṣe ikú ojú ọ̀pá gbàtà àbápo lórí ẹ̀ bẹ́ẹ̀. Eh, ṣáà wà ní o tí ò ní fún wa na àkàbà yìí. kò ló ṣe fún wa ní ìsìn. òwe tá a rò pé náà tẹ náà látà odò. ẹ ó ní ìsàjà aláyùbọ̀sá àbí nǹkan. o ní tábà tí a dà kan náà máa fọwọ́ ẹ̀ ṣe é rí pé agbára pọ̀ agbára pọ̀ ó jùra wọn lọ kò ká nǹkan sí kò tiẹ̀ rí ti ìrò yẹn ẹ má máa fẹ́nu kọ́ lọ́dọ̀ ìmáàmù àgbà o ẹni bá tàn ó kẹ́ràn ẹni ò mọ̀ bá nífọ̀ọ́ bá kí ló ń ṣe àwọn abẹ ilé ìgànnà kí ló ṣẹlẹ̀ bí ìgànnà bàbá ṣẹlẹ̀ pé kọlù mi ṣojú yín fọ́ ni. ìwọ ló kọlù mi. àwọn ló kọlù yín ẹ dẹ̀ ń kọlù àwa yín ń bọ̀ ń bí yẹyẹ wa bàtà ẹ̀wọ̀n kò dúndùn yìí kílẹ̀ tẹ̀ lu gíláàsì yín kúrò ní. aláwọ̀ ẹ̀yin omi èmi tẹ̀ ń bá sọ̀rọ̀ ni chief imam afa ńlá. ẹ dákẹ́ láńlá ṣe jọ kí ni gbogbo afa ńlá ta ló máa yà aláya afa yín àmọ́ sáré kóbo yín sìn ẹ dáhàmọ́ àwọn ọmọ pààyàn gbowó làwà o a máa sáré pa yín síta máa bò yín mọ́lá máa kọ́ bọ́ yín á ní à. ṣé àáfàá ńlá lẹ fẹ́ pa ni àbí gbogbo alẹ́ ìjọ papọ̀. gbogbo yín abẹ́ ìyá wèrè rí ni ah. wọ́n bá ti yí kẹ́ni. máa ah. bàbá tó ń bẹ yìí ẹ ń bẹ. Ah. àwọn tó ń pàwọ́ àlàpọ̀ bàlúwa máa wà wọlé. ó tó tó tó tó tó. àwùsùbìlà ẹ má pa wá o ẹ jọ o jẹ́jẹ́ wa là ń lọ o àfọlọ́ọ̀bà bẹ̀yìn o hmm. ẹ má lọ tí o gẹ́gẹ́ bí èrò yín sí wa kó rí bẹ́ẹ̀ fún yín o. àwọn bẹ̀rẹ̀ irú yàrá alápọ̀ bá lù wá ló ṣàwọn ilé ló ṣàwọn ilé náà èrò ọkọ̀ wọn kátàrí náà ya wọn bàjẹ́ kátàrí fọ́ gbogbo ẹnu kátàrí kó fún wọn kòbàkòbà tó ń gan ni ó sì fún ya wọn àbúrò sì làwọn. ẹni ò mọ bá ní fọ́ máa ṣe o ẹni ò mọ bá ní fọba ṣe fẹ́ wọ́n ráyé bàbá wa ìmọ̀ olùwọ́ hmm? jàgbá yín ó dalẹ̀ àmín o ẹ pè fún wa àmín o ẹ dàgbà ẹ sì ní dàgbà yà àmín o àwọn ọmọdé yìí ni mo rí wọ́n ní àwọn kọjá ìyá wọn sí yín wọ́n rojọ́ mo sì dá wọn lẹ́bi torí mo mọ̀ pé ìkọjá yìí ni mo wá rí i pé ẹ̀yin lè bá wọn wí ewé léyìí látìgbà náà lára rẹ̀ ò ti balẹ̀ mọ́ gbígbóná ni fò èyí èkejì ohun tí ẹ ti yá yodi kò lè dánu rẹ̀ gbé báyìí láti fi sọ̀rọ̀. ó pẹpẹ ó pẹpẹ gan. Hmm. èyí ni mo wá rí kí wọn bá yín sí pé ẹ dákun ẹ wo tọlọ mọ wọn la ẹ dákun ẹ bá mi ṣàánú wọn. èmi wọn ọjà ọ̀rẹ́ mi ni à ah. ọ̀rẹ́ tímọ́tímọ́ nígbà tá a dé àfàyà sọ́ra wa báyìí àwa tàdí ẹ̀yìn báyìí àwọn wa sọ pé àwọn ń tàwọn o ikú arúgbó àgbàlagbà kan dà wọ́n lójú o àwọn gbẹ́lẹ̀ àwọn olè tó ń bọ̀ o ẹ dákun o àwọn ò tí kú báyìí mọ́ rí abọ́ ilẹ̀ o la bá ń lọ máa ní bó ṣe rí lẹ́mìí ń ṣe à kọ́ máa rí bẹ́ẹ̀ sẹ́yìn náà mi ò sọ ju bá ń lọ. Ah, bàbá ẹ dákun ẹ bá ń ṣàforíjì fún ọmọ ike ní í ṣe wọn wọn ò dá nǹkan kan mà ní wọn ò dá nǹkan tí ọmọ ni ní fi ní ṣeré ẹ dákun ẹ dákun ẹ bá mi ṣàánú wọn ẹ bá mi yọ̀ǹda wọn ẹ dákun ẹ bá forí. bí èèyàn bá mú gbó sọyọ mú gbó wá síwájú àwọn. ẹ dákun ẹ dákun. bàbá sakọ ya ẹ torí rẹ ò pé tó ya wèrè ṣé ruwa ni ẹ wá máa sakọ sí. wọn ò kankan mà ní.

ọ̀sọ́gbọ́n tá a lè dá sí yóò pé wákàtí mẹ́ta torí kó tó dọ̀la báyìí ní tẹ́ ń rò sí àwọn orí bẹ́ẹ̀ fún wa ṣùgbọ́n kò dọ́là mọ́ wákàtí mẹ́ta báyìí nígbà ìbàyí délé wọ́n gbàdùn ẹ̀rí àti mi ò gbọ́dọ̀ tọ́yìn bí ó ti rí inú. bad bad bad bad bad bad bad bad bad tẹ́ ń bọ̀ báyìí ni mo ti wò pé à ah, má mi kọ́ ló ń bọ̀ yìí ṣé màmí lọ rí ọdún. mo ti gbowó jọ. ọ̀gá ẹ mo ti gbowó. ṣé ẹ ti kọ̀wé àbámọ̀. ẹ wọ́n ti kọ̀wé àbámọ̀. tútù ṣẹlẹ̀ ló la wọlé tó bá tribe mo bẹ́ẹ̀ ṣí èrè gan. mo máa ràn yàn lọ́wọ́ lóòótọ́ tọ́lọ́sọ fún ẹ ajé ìgbé lórúkọ mi èmi oníṣẹ́ fẹ́ni tí ò ní ẹni tó bá ní ni máa ń ṣe fún. a ń gbà fún olùsìnmi lọ́gbọ̀n. níní lóore ni aláàánú kan tó ń pe gba aláàánú wọn ṣe kò wá sí nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ ṣe ní ìrètí òfin ṣé lóòótọ́. ó yẹ kẹ́ ti parí bíbá yìí náà agreement wa kọ́ lélẹ̀ yìí ṣé èmi ló ní kí n pọ̀. lágbára ọlọ́mọ. èmi. iṣẹ́ ìsunwọ̀n àmúṣeré òsì sunwọ̀n àfúnṣàwádà. five hundred thousand ló pe bí ìgbà tí yàn pé hundred naira yàrá ya yàrá ya yàrá ya anybody lọ nínú ọgbà yìí. tún nìkan plẹ̀dì níbọ̀ èmi sì ni nọmba one nínú ọgbà yìí kò dẹ̀ sọ̀rọ̀ tẹ́lifọ̀dì lè ṣe. tó ẹyin lẹ́fà gidi ṣe bí jẹ nínú ọgbà yìí àgbẹ̀. sẹ́rí pé mo fi àjùlọ wọn. ẹ̀yin mélòó lẹ wá ń gbé bíbá yìí torí mi ò pé ẹ̀yin student ẹ máa ń láì kẹ́ share apartment èmi nìkan ṣó ni mò ń gbé mi ò dẹ̀ lè bá èèyàn kankan gbé. ṣé ó wà ókè pẹ̀lú ṣọ́ọ̀kì engineer baby ta lélẹ́yìn níbo ló ti jara what's all this. èmi ò mọ̀ ìyá ẹ̀ rí o kiri ọmọ kú ibi mọ́nàmọ́ná tàkọ́ bora. fún àwọn gbẹmọsọ wa gbẹmọ ní contract kan tí contract yẹn bá ti bọ́ sí máa jọ ẹ lójú. bẹ́ẹ̀ ni ìnáwó tó bá wọ̀ nínú àwọn ọkọ̀ ìgbégbé kan náà. torí gbọ́dọ̀ dúró gbogbo owó tá a pa gbogbo ọgbà kan máa kó lọ́pọ̀ òfin ah, lọ́pọ̀. mélòó wá lówó mi. ti bá cháàjì yín kí n kú jẹ́ kí n sọ ọ́rá english bóyá ò ní understand àlọ́ yọ gbogbo owó tí n ti ń pa látàárọ̀ rẹ̀ ẹgbàá. sọ̀rọ̀ níbi tó wà yẹn tó bá ti lè sọ̀rọ̀ níbi tó wà yẹn o ò ní lè sọ mí mọ́ láyé láyé èmi lọ sí ọjà láti ra nǹkan tèmi àti ẹ máa jẹ ó wá rojọ́ mi kiri. àmì mi sọ kókó. wọ́n mọ wọ́n mọ ọmọ ọ̀ràn kíran ọmọ ẹrú lásán láti. ẹni mi lọ kó owó wọn lọ kó kárùkọ dáwọ ẹdá. kí tó lè yọ ọdẹ kó máa lọ pátápátá a máa bá mi lọ fi iṣẹ́ lálẹ́ a máa dé láàárọ̀. Ah! iṣẹ́ ènìyàn ọjà ni ti wà bọ̀. iṣẹ́ ìṣègùn òyìnbó ni mo kàwé fún kí mo fẹ́ fi yín ṣe. ẹ dákun talẹ̀ èmi ń dérí sọlá ìyàwó ọmọ mi. àbá ojú ẹ̀mí yín lọ́mọ ṣe lọ jẹ ẹ̀yìn. sípìlẹ̀. ẹgbẹ̀rún samuel ní samuel lọ́wọ́. èwo ni gbogbo eléyìí. òun náà mọ̀ pé wọn ò bí ìyá láyà láyà láyà ò dá ó dìde kúrò tó wà yìí. bẹ́ẹ̀ ni kò. níbi tá a wà kò sí sinmi o. iṣẹ́ ti ṣe é kúrò fún ọjọ́ kan péré dèédé ọdún kan ló ayé. ìgbéyàwó ni yàrá alhamdulillah alhamdulillah rabbil alamin. ìyá ikimọ ìyá ikimọ. wa aleykum salaam tula jàre àwọn mi kan wáyà kan kí ni ètò tẹ́ ẹ ṣe fún láti bírèkì fún mi. ìgbọ̀n tẹ́wé. mo lásìkò tí n fi sínú. Si Mm. nǹkan tí bù sínú. ẹ sínú ebi àsìkò tuntun ẹ sì sínú kí wọn tèmi tẹ̀ sọ fún. ṣé ẹ ṣètò kankan lẹ. níbo mm, mo ní níbo bàbá ike mọ ètò kílẹ̀ fẹ́ ṣe lẹ̀. ẹ ṣe kó níbẹ̀ tí máa ń ṣe ilẹ̀ tó bá ti yà màá mọ bí ṣe dá padà fún. nígbà tí wàá dágbọ́n dágbọ́n táwọn níbà ogbọ́n tá a máa ń dá tá a fi mọ́ sílẹ̀ tá a sì dá wọn ẹ jọ ṣé ká para wa sí ni. ọgbọ́n òdìgí o àfọkùn o kò sí nǹkan kan ní owó kankan tí mo lè fi dáná nǹkan kan ẹ wá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ara yín tó ti yé yín ǹjẹ́ kì í ṣe ṣé ìṣe ìjẹfà àbí ìjẹjẹ pẹ̀lẹ́ ti fowó lẹ̀kẹ́ ìbàdàn tẹ ní kò sówó lọ́wọ́ yìí kò tí ì sí bíbá àṣírí ah, ọlọ́run ó ṣe é ọlọ́run ó bà sí rí ẹ wò ẹ jẹ́ ń bá yín sòótọ́ rọ̀ èmi náà mo lè bá yín sọ kí ìṣe lòmí tó ti yín hmm. tí tẹ́ ń bá ń ṣe ò bá pé yín ẹ pò kè rajà abẹ́wò lọ̀lẹ́ ń tẹ̀lé àfà tẹ̀ ń ṣe kì tí ò tí ò tí ò ní kankan. a ó ṣe bí lánàá ní sọ́kàn náà kí n pa tó lọ́ǹtì. bí o bá pé yín ẹ fi lẹ̀. tẹsí tẹsù wa ni kí n bá. ìjọba tí wọ́n pé tẹsù náà ni ó yọ owó kọ̀ọ̀kan mi owó sá ti máa wọlé ká ti máa rí jẹ. a ò sùn bí láàrin náà ṣáà tán àìsí. ìyá ìkímọ́ hm? sọ̀rọ̀ tẹ̀sán bá làákà ìmúṣà. Ah, àjẹ́ ẹ̀sẹ̀ ẹ̀yà ó dáa jù pàápàá ìró kí n tó sọ mo sọ kókó náà kò jábọ́ lẹ̀ mọ́ kò jábọ́ bí ti wulẹ̀ mọ́ ẹ wò ó ẹ jẹ́ ń bá yín sọ àwọn ẹgbẹ́ yín tí ò tí nǹkan bá ti pín wọ́n mọ́ ṣe nǹkan mí nù a pé kẹ̀kẹ́ lẹ́mọ̀ lọ́gùn kẹ̀kẹ́ náà màpẹ́ẹ̀pù ẹ̀rẹ̀ ègùn tó bá jẹ́ pọ̀kadà ni tẹ́ ẹ̀ mọ wọ́wọ́ ẹ lọ ẹ lọ wà o tó ti èyí ó tọrọ ni ẹ tọrọ ni. kí n pàtó lọ́run ti. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lè pátì ẹ̀ pátì ẹ bá lè pátì ẹ̀ pátì ẹ bá lè pátì ẹ̀ pátì ọ̀bá ikí mọ́ ẹ bá sọ ọ́ dolórí ibú eh, yálàdé. sómi sáwà tí mo lè mú. níbo mo ẹ ti mú mi. kò sómi. Eh, ẹ wo ẹ jẹ́ sọ fún yín tó jẹ́ pé ẹ lè ṣe ti ọlọ́kadà jẹ́ pé wà láàrin ó àbí ti kẹ̀kẹ́ náà bóyá kí n júwèé fún yín kẹ́ lọ àwọn tí mo lu ṣẹ̀kẹ̀rẹ̀ wọn ló wà bí àwọn tí mo lu ṣẹ̀kẹ̀rẹ̀ pé ẹ mọ̀ gbé báyìí. ohun tí mo wá mọ̀ pa ṣẹ̀kẹ̀rẹ̀. ọkọ ni ọkọ ló àwọn olùsọ àwọn tí mo láì tí mo lè fọ fún. túnde ń bẹ ń bẹ bátúndé wà ń bẹ ọmọ bá ń gbọdẹ ìfà yín lé lọ́wọ́ báyìí ní gbìgbìn alẹ́ sábà ń kọ́ wọn ẹ̀yin náà bá ti ń jù tẹ́ ń jù báyìí ẹ̀ lè pọ́wọ́ mọ̀ wọlé sẹ́ni bí sẹ́ máa ń dún gan kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ owó ni sẹ́ẹ̀kẹ́ bá ti ń dún wọyọwọyọwọyọ sẹ́ẹ̀ pé owó nù. ẹ wá kàn sí kan aláìní ah, kan sí. ìṣẹ́jú kan ìṣẹ́jú kejì kíyà ó ti ń gbọ́ ó ti mọ̀ òun kò ṣe mú kò ṣe kó ṣe bẹ́ẹ̀ ń wọlé ẹwẹ́ nu ọkọ́ tẹ̀ bá ní ẹ fẹ́ mẹ́nìyàn máa mú un ibẹ̀ ń wulẹ̀ ẹ̀wẹ̀nu ọ̀kan kò máa ṣe kó ẹ̀ ń bira yín ẹni kílẹ̀ gbé kílẹ̀ jù o kò máa ti ẹ̀ ràn o nítorí bẹ́rù rẹ bá ṣe lè jẹun sí ló ká máa ń bọ́ o lọ́wẹ́ lọ́wẹ́ mò ń sọ̀rọ̀ mi ò ọlọ́gbọ́n ní gbọ́. pẹ̀lẹ́ ẹ náà wa láti gbàtà a ti bẹ̀rẹ̀ ìrìn àjò wa láti àárọ̀. ṣé ṣé wọ́n pé ààrẹ tilẹ̀ fi sùn lánàá ni asáàrin lọ asáàrin bọ̀ asáàrin lọ ẹnìkan ń adó gbé mo

máa wò kí ni ó ṣe fún a máa torí máa na àgbàlagbà bí a sọ pé wọn ó tì í mọ́ lébi irọ́ o kí kò fi ya ọwọ́ mi jẹ́ kí n sọ ẹ́ nù o wọ́n rẹ́ ni. kọ́mẹ́ni o kọ́ kọ́mẹ́ni okun ni a jí ẹran lóòótọ́ ẹ̀yìn lẹ́ni ká jí. ìwọ ló ní àìkò. níbi tán lẹ́ni ká ti rẹ̀ ṣàrípẹ́ lè yí yìí ṣàrípẹ́ ọ̀la kìíní kankan lára ìkọ́kọ́ yọ kòkó ń bò rẹ̀ tọ́ kó kọ́kọ́ yọ. ìgbà náà ń kọ́ ó sì rí àwọn rẹ̀ jẹ́ ọlọ́rọ̀. gbẹ̀jìrán bẹ́ẹ̀ ra àwọn ọmọ sọ̀rọ̀ mo ti jẹ́wọ́. mo ibi tí mo rán ẹ ní ìtòsí. kò fìyà jẹ mí lásán. níta èmi mo wá ní fìyà jẹ mí. kẹ lọ rìn kẹ jìyà. ìjọba jọ mi ẹ ní jalè mọ ìjọ mi ìyẹn àgbàlagbà ẹ. ìrètí mo rìn lánàá tí mo rìn mí ìmọ̀láyé mi. Ah, ẹ má sunkún mọ́ ọ̀tá náà ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ kú ó ti tán àbẹ́ ah, bá tún ṣe rẹ́ ń dán mi mo tó mọ ìyá tí ì jẹ èmi ò ní kọ́ ọlọ́pàá mi. ẹ má ṣerú ẹ̀ mọ́. sọ gbọ́. ẹ sì bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ní sí bẹ́ẹ̀ mọ́. náà mú kọ́ ẹ sì bẹ́ẹ̀ má bẹ́ẹ̀ ní sí bẹ́ẹ̀ mọ́. wọn ò ní sí bẹ́ẹ̀ mọ́. wọn ò ní sí bẹ́ẹ̀ mọ́. ẹ máa lọ. ọ̀rọ̀ yé máa wà lágbára o. sàmàlẹ́kùn sàn. báríkà. Salaam alaikum. ah ah Naam. Bàríkà. Naam. Bàríkà. Naam. Ẹ jókòó ẹ jókòó. Ẹ jẹ́ ń wà báyìí. Ẹ jókòó ẹ jókòó. Ẹ jẹ́ ń wà báyìí. Adé ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Ojú lọ̀rọ̀ wà ká máa wúra wa báyìí. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ká máa wúra ẹ mọ̀ bínú fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo sì mọ̀ pé ẹ̀yin náà lẹ wà nípò kí n fi tó létí ló jẹ́ n wá bá hmm. ọ̀rọ̀ àfa Kamaldeen ni o. ọkọ rẹ. bẹ́ẹ̀ kí ló ṣe. Hmm. ṣe mọ́tàn yìí ebi ń pa mí ebi gidi ń pa mí nílé àfa àkàmọ̀dé tí wọn ò rí nǹkan kan títí ebi ń pa mí ìmọ̀ọ́mù ebi ń pa mí o ẹ dákun só yẹ kí àfa àkàmọ̀dé máa fi ibi pa mí torí pé ọlọ́run gan sọ pé gbogbo nǹkan tí ìyàwó wa bá ń fẹ́ nínú àlùkùránì ní ká máa bá a fẹ́ ní ká máa ṣẹ̀tọ́ bẹ́ẹ̀ ò bá lè ṣẹ̀tọ́ lórí obìnrin ẹ dákun kí ló wá wáyé fún oh, ayé asán ló wà sẹ́rí yín ò tún wá dùn mí hmm. àfa àkàmọ̀dé ojoojúmọ́ báyìí alúwa ni alúwa ni bí aláfiṣe bóyá gan ni wọn mọ wálú àjẹyìn gan tẹ́tẹ́tẹ́ jẹ́ mọ́ mu lọ wọn wọ̀ láàárọ̀ wọn wọ̀ lọ́sàn wọn wọ̀ lálẹ́ tẹ́sẹ̀ ìwárí talẹ̀ ń lógún o bí ń ṣe jókòó yìí tí mo sọ wọn pé wọ́n fẹ́ẹ́ ṣe tán wọ́n fẹ́ẹ́ ṣe tán àfọ̀mọ̀ ní í ṣe tán àfi tí n bá gbàgbé sùn lọ síbẹ̀ ojoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ dákun só kó rí bẹ́ẹ̀ só yẹ máa sùn lọ só yẹ sùn lọ ká àbí sẹ́ǹkan tí mo sọ ò tí ì yé yín tàbí ṣe ń wọ ebi hàn lójú rẹ. ó hàn lójú mi ah, ó kàn hàn lójú mi ni sẹpẹsẹ pẹsẹ ẹbẹ rárá mi torí gbòǹgùn ara mi ò mọ ya ni aláwọ ọkọ mọ sẹni mi àwọn bẹ́ẹ̀ ṣe á rí i pé wọn lójú mi. aṣọ tó lọfà béèyàn bá wú ọgá látòkè ebi ń bẹ nínú rẹ. bẹ́ẹ̀ ni aṣọ bèsè ìdí aṣọ ló bèsè ìdí ẹ wo afáàkàmọ ojú kò ṣe dáadáa pín wọn ṣe dáadáa rárá wọn fẹ́ kẹ́ ẹ bá ń bá wọn sọ̀rọ̀ kán mọ̀ ṣe bó bá ṣe tọ́ àbẹ̀wò ni kéèyàn máa sọ aládùúrà kan sì wà náà kéèyàn sì sọ wọn mọ́júmọ́ kó mọ̀ sí nǹkan kan àbí ṣé nǹkan tí mò ń sọ ò tí ì yé yín. akí ni òye mi òye mi ju bó ṣe. òye yín dáadáa òye mi. wípé tí èèyàn ó jókòó ah. tí èèyàn ó jókòó látàárọ̀ súlẹ̀ tí wọ́n sì ní parí àdúrà òye ah. yín. òye mi. ọlọ́run ṣeun. ọmọ tí ń bẹ mẹ hmm. àdúrà wo lèèyàn fẹ́ wọ̀ àdúrà wo lè fẹ́ ṣe tó ní tẹ́yàwó ẹ lọ́rùn tó wọ́n wàá gbàdúrà ọ̀hún ṣe àmọ̀ pàdùn àrùn ẹni bí ò lè gbà. bàbá ò ló ṣe lè gbà. kò lè gbà èmi náà sì ni pé ó gbà torí wọn èrò owó fi ilẹ̀ ah. wọn ni òṣòwò ni kò sí kò sí a sì mọ bí ṣe ń lọ. ó sì kanjú owó pọ̀ jù. èmi mọ̀ ṣe bọ́kọ tí mo fẹ́ ni. bàbá kó fìrí owó kan lọ́dọ̀ rẹ yóò máa nàgà báyìí ni ní ọmọ nàgà ní ọmọ nàgà. sẹ́ni pé mẹ́wàá padà ṣe wọ́n oníranù wọ́n láwọn wọn lọ́kàn tó wà. bó lẹ́rù ẹ wà. níbẹ̀ ń lè wà ẹrù mélòó náà mo ní. ìní nǹkan kan ṣé wọ́n ra aṣọ fún mi rí ni àbí wọ́n ra bàtà ebi yẹn fúnra mi mo mo mo mo mo ṣe kíní fúnra mi. ọ wà lẹ́rù tí ó pọ̀ báyìí hmm. ah, èmi ò fi ọsẹ sìn ni béèyàn bá fi ọsẹ sìn ó lé ẹ lé ìmáàmù ẹ má tún fi ń ṣẹ̀sìn kún tara mi eh. kí n má bàa ṣẹ̀sìn náà ló jẹ́ wá bá ẹ má jẹ́ ń ṣẹ̀sìn. kò yọ ni mo ṣàlàyé fún ọ ń bọ̀ báyà eh. mo fẹ́ fi ọsẹ sìn ṣé lẹ́yìn ìtàgé. kó lówó rẹ̀ ọmọ bá wọ náà. Hmm, tá a bá ah. daṣọ bùtàgé tán ah. àbí tẹ́lẹ̀ bá wọra. Ah. Hmm, hmm. ó yẹ kó yí ọ. ẹ fi mí ṣẹ̀sìn ẹ fi mí ṣẹ̀sìn ẹ fi mí ṣe ẹ̀sìn dáadáa fún àfa àkàmọ̀ òdì kan lè bá mọ̀ pé n táwọn ṣe ò dá. má ṣe ẹ̀sìn gidi ni o. ọgbọ mo bá bẹ̀rẹ̀ sí fi ọ ṣẹ̀sìn kò gbọ́dọ̀ gbin pẹ́kẹ́. wọn à gbin. ngbà tí o kéde. nígbà tẹ́yìn fi mí ṣẹ̀sìn lọ́wọ́ tí ó sì mọ padà ṣe dáadáa sọ́yẹ kó sọ̀rọ̀ àwọn ìyàwó mi ṣe bọ́ orí hàn. mo rí hàn o. ẹrù wọn pọ̀ tó jẹ́ pé. èmi mọ̀ ta ni ìwọ̀n tí ò ní mọ̀ pé wọn ò lẹ́rù púpọ̀ ẹ tọ́jú wọn fa. ìwọ náà wà lẹ́rù tó pọ̀. àmín àmín. tó pọ̀ gan-an. bí tẹ bá ti bá ń bá wọn sọ̀rọ̀ tán mo padà máa ṣe dáadáa àbí tẹ́sìn tẹ bá ti fi mí sẹ̀sìn fún wọn. kàmáàrò fèmí lẹ̀ fèmí lẹ̀ nígbà bá ṣàlàyé ọ̀rọ̀ fún ọ yóò yé ọ dáadáa. ṣé kókò tí ì yé mi báyìí. kò yé ọ yóò ah, yé ọ. yóò sì wá yé mi yóò padà èmi náà mọ̀ pé yóò padà yé mi. yóò yé ọ ẹsẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ mọ àwọn ojú òní tì yín ẹsẹ̀ ń gan. obìnrin tó bá yáàyè kéèyàn ò fi ṣẹ̀sìn lọ́lọ́mfẹ́. bẹ́ẹ̀ ni gangan ni yóò fi lẹ́tọ̀ fi gba ládá. irú rẹ̀ tí n bá ń gba ládá lórí ẹ̀ ń lé mi ṣe kọ́ ọ̀dà ni. bọ̀bàjẹ́ lẹ́tọ̀ ẹ sábà ń bá wọn sọ̀rọ̀ kàn ṣe tí mo bá fẹ́ kí wọ́n ṣe dáadáa kàn ṣe nọ́mọ̀. fọ̀rọ̀ lẹ́dẹ̀rẹ̀ ọ̀rọ̀ àníbáyé tí ó ṣe dáa ni ó òwe oṣù àpọ̀ ìwọ ló wọ ọ̀kadà lọ́ọ́lé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. three thousand. ṣé tèmi àtàfà kan. ìwọ nìkan ni o. èmi nìkan. mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. à ah, ẹ fi mi sẹ́sìn lóòótọ́ kódà mo ti ń rí mo ti ń rí jàsà rẹ̀ ṣe ẹ sí ojú òní tí. wọn bá ṣàlàyé fún ọ eh. tó yí ọ ọmọ yìí pé o ìṣẹ́ ní ìyá. ayé ò ní sọ pé ẹ ṣe jèrè sẹ́yìn bí ti wù lẹ́wọ̀n kódà bí mo ṣe ń wò yín ẹ̀ṣẹ̀ sun re ajarukaya ajarukaya ajarukaya adarukaya adarukaya osanbaka osanbarika não yín ni o ìyá yín ni o lọ́la èmi ò kówó fún yóò mú ọ lọ sí ṣọ́ọ̀bù ẹ sì lọ ra gbogbo tó bá fẹ́ tí yàrá tiẹ̀ náà kún bí yàrá tiẹ̀ ṣe kún fọ́fọ́ tí ó ṣẹlẹ̀ ní ọ̀lànà adàsẹ́nà ọmọ rẹ̀ lélẹ̀ yọ tí ó tẹ̀lé alájà rẹ̀ tí ó sì lé ìtọ́jú ojú ọwọ́ rẹ̀ ọba lọ ra nǹkan lọ́la mo ní kí n sọ fún ọ nù. ẹ dákun ìmọ̀ hmm? tí wọn ò bá ní ṣe mistake. ẹ ṣe. ìyàwó àfa kàmáwúdì nǹkan yìí. ó ní. tá a jọ ń kí. ẹ ó ní ó ní. lẹ́wà ni yóò mọ̀ kó bọ̀ nù lẹ́nu. ó ti di ìyàwó ni. ìyàwó ta ni. kò jẹ́ ìyàwó yín. èyí ti ń gbọ́ gbogbo ohun tí àbá kàmárò lè ṣe fún lèmi tí wọ́n ń ṣẹ̀sìn fún. ẹ̀yin ò fi ṣẹ̀sì mm. ah, wàhálà ìtẹ̀ ìwé afẹ́ ra wọlé èmi ò ní bá yín fọwọ́ sí torí ẹ̀sìn tẹ́lẹ̀ fẹ́ fi ṣe yẹ̀sìn ní òbàdé. bọ́ọ̀ lọ́wọ́ nísùúrù nísùúrù bọ́ọ̀ lọ́wọ́ sí bọ́ọ̀ lọ́wọ́ sí èmi ti ń bẹ́ sìn lọ eh? mm, wọn náà sì sọ̀rọ̀ wọn bá tiẹ̀ ló yájú kó yẹ kí wọn pé wọn ò lọ. má da ọ̀rọ̀ irú o Màmá da ọ̀rọ̀ irú o. Ilé bẹ̀rẹ̀ súnṣọ́ ń lọ́wọ́ ọmọ tó kúrò pẹ̀lú ọ̀gẹ̀. Ẹnikẹ́ni ẹ̀jẹ̀ pẹ́pẹ́ jẹ́ tó ṣù láàárọ̀ sọ̀rọ̀ jẹrẹ. Àánú rẹ ló ṣe mí. Nígbà bá dẹ̀sìn tọ́ òbí lé lọ́wọ́. Má da ọ̀rọ̀ irú o. Má bà kẹ́jẹ́ o. Ṣé adarí la máa pè yí ṣá? Alájà. Ṣé ni jíbọn lọ́rùn sọ̀rọ̀ yìí o? Alájà ṣó yẹ kéyìn gbà? ṣó yẹ kẹ́ ẹ gbọ́ ọ̀kọ̀tọ̀ kọ̀ yín sọ ládùúgbò bí mo ṣe bẹ̀ yín tó tí mo bá yín sọ nǹkan ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà pé kẹ́ ẹ má jẹ́ káláàjì gbóbìnrin wá bá mi inú ilé agbátẹ́ padà ṣe yẹ́ ìsẹ̀ alájà káláàjì bá ṣe máa wá fẹ́ yàwó ṣé èyí tó ṣàyà tẹ̀lẹ̀kù tẹ̀lẹ̀kù bí ìrọ̀rí arúsá yẹn ah, ah, ah. àwítọ́ kí ni tó sáyà sẹ́ndisẹ́ni bí sẹ́ta àwọn ọmọléèwé yẹn ọ̀sọ̀gà fúlà mú mi sẹ́ lọ́hùn. ẹ wo alájà wọn ò lè fẹ́yàwó lémi o èmi ò pàkọ́ fẹ́yàwó lémi bẹ́ẹ̀ ni mo sọ fún yín o. torí Ọlọ́run èèyàn mélòó ló lè ṣẹ̀dẹ́ o bù tán olórí gbẹ̀ngbẹ̀ngbẹ̀ orí bákan orí bákan ó ṣẹ̀ wá ń tọrọ astaga fún mi. ewo ah, èmi ò fẹ́ gbogbo eléyìí o ah, àti gbangba àti gbòǹgbò ìbá ṣe bàràkàtà ìbá ṣe bọ́ńbọ́ n tó ọkọ wa bá ti lóun fẹ́ ló fẹ́ ìwọ náà mẹni tó ní oh. ó kúkú mọ gbogbo ẹni tí mo fẹ́ oh. bí ò bá tí ì fọwọ́ kàn wọ́n kí wọ́n ṣe gbẹ̀kùpẹ̀kù lọ́wọ́ báyìí kì í fẹ́ páálí ẹja. ìkànnì yìí ìkànnìyàn alájà ebe mi bẹ́ẹ̀ yìí mo bá yín mo bá yín sọ̀rọ̀ wọ́n ṣe máa fẹ́ yàwó lé mi ọmọ kékeré ara mi ni mí ọjọ́ wo ni mo wọlé alájà ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ wò ṣé mi ta bá dé yìí ẹ lọ bá alájì kọ́ má fẹ́ yàwó tẹ bá ti ní rárá alájì ò ní ṣe mo mọ̀ ẹ̀yin náà máa gbọ́rọ̀ sílẹ̀ ah, ah. ẹ jọ torí ọ nígbà tí ó fẹ́ wọlé mi kò sí tí mi ò wí tán ó láfi lá àfi bó máa fi hàn alájà mm. alájà ẹ sọ fàlàjì kan máa fẹ́ mi tẹ bá sọ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ mi o ah. wọn ò ní fẹ́ mi o. ó ní bá a ṣe pọ̀ o nínú ẹ̀sìn Islam mẹ́ẹ̀lì ọlọ́run wí. ẹ èmi ò fẹ́ mẹ́ẹ̀ o méjì ni mo fẹ́ ẹ tẹ̀jẹ̀ kó mọ ní méjì bẹ́ẹ̀ ẹ gbọ́ alájà. ó wàá gbọ́ èmi ò wá fún ọ lámọ̀ràn kan lálẹ́ ìnísì ìwọ lọ sùn ti aláàjì ó kúkú ah. mọ̀ pé mi èé sùn tì mọ́ bí ẹ̀ẹ̀kan lóṣù tàbí ẹ̀ẹ̀mejì lóṣù ni mo mọ̀ rí ìwọ tó mọ rí gbogbo gbà pé bá ti gbòòsù kó o bá a sọ. màá wá fi yín láyè báyìí hmm? alájà ẹ jẹ́ fi yín láyè alájà ìṣàánú mi ẹ jọ ah. ah, alájà ẹ wá ẹ wá ẹ jẹ́ fi yín láyè kẹsẹ fi bá wọn sọ ẹ kàn ọ̀sẹ̀ kan ẹ lọ sùn sí wọn. sálálá ni wà sálà. nípa ọ̀rọ̀ tẹ́ ẹ rán mi sí bàbá ìlú mo ti lọ rí wọn láwàá lásàlà tó fẹ́ rí wọn tó bá ti dé. ó tiẹ̀ dáa báwọn torí kékeré la ti pé tàn rókò tó bá ti dàgbà tán yóò máa gbẹ bọdún èèyàn ni. bẹ́ẹ̀ni ìwà tí wọ́n ti ẹ̀ wù ọ ń bà wá lójú jẹ́ ó lè kó kí tó wá pọ̀. ọ̀dà bá ẹ̀jẹ̀ wò ó dé àásọ tẹnu wá. sọlá lánàá bí kàrímù. sálàlá wọ́n ní ẹ̀yin alásàlátù ẹ fẹ́ rí mi ẹ fẹ́ bá bàbá ìmáàmù sọ̀rọ̀ òun náà ni mo wá wá fún o nípa bẹ́ẹ̀ ṣe ń tẹnu bọlẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀ ń sòfófó lófófó ọ̀rọ̀ tí ọkàn yín tí ó mú yín náwó tí ó mú yín lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín mi fòkú yẹ́lẹ̀ ọ̀ya nílọrí pé ìpèsè àgbódánwò ẹ dákun èwo lọ́kàn yín pa pé bàbá ìmáàmù gba ìyàwó ìyàwó bàbá ta ni lè máàmù gbà nù yín o mo á fẹ́ gbọ́. ẹ mo wá bí ẹ tọpa láyà lórí nínú yín tí ó lójú kọ pé wọn gba ìyàwó ó nìgbẹ́ nínú yín kó sọ̀rọ̀ mo dúró báyìí kó sọ̀rọ̀ ẹ sọ́ọ̀ ẹ bẹ́ẹ̀ sọ ẹbẹ ṣiṣẹ́ pàdé ń tó dé ẹdìdé ìjọba lóye tó lórí tó láyà tó bìrì ń pè é màmú ọ̀sẹ̀ gbàyàgbó ọmọ ìyàwó bàbá ẹni tí mo gbà lóyún ẹ sọ fún mi. ẹ gbà o ẹ lọ sọ́ra yín o ọ̀rọ̀ tí ọ̀kan kórókàkọ́ gbẹ́nu ẹ̀ lọ́wọ́ ni o ẹsẹ̀sẹ̀ látún yìí jẹ́ ẹ̀kọ́ líle ẹ lè mọ́ mú un jẹ́ ìpínlẹ̀ kan wọ́n fẹ́ gbọ́mọ́ o náà buku kábùkù ìmọ̀ ìyàwó bàbá ẹni mo gbà ní òun. ẹ ń sọ pé tó bá dé ẹ ó jẹ́ ó dààmú gbóhùn tó ń ṣe kò dáa màmá kí ló bá dé o nígbà tó ń dé kẹrọ ń sọ ṣé bẹ́yìn obìnrin ló yẹ kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ ọ̀tọ̀. ẹ ṣe jẹ́ ọ̀sọ́ ẹ ṣe jẹ́ gbogbo owó sọ pọ̀ kí gbogbo owó sọ pọ̀ ẹ ṣe jẹ́ ọ̀sẹ̀ pọ̀ ọ̀rọ̀ ọmọ yìí máa ẹ̀yin náà ló yẹ dúró fẹ́ wí. ìmáàmù àgbà ó dẹrù jẹjẹ nílé ọkọ. Abu òpònú wo ní lọ́sílẹ̀ ìgbà. òpònú kọ́ òpònú kọ́ òpònú kọ́ òpònú kọ́ àwa ni. bọ́ọ̀rọ̀ ṣe ká mi láàṣì ní sọ̀kálẹ̀ ah ah nítorí ẹ kájọ ṣe táwọn èèyàn mi bá mi ṣe àkọ́dá oró kọ̀dàbí àdàgbẹ̀yìn ọ̀dọ̀ sífù màmú la ń lọ báyìí bẹ́ẹ̀ ni nàti dodo ní kókó àti káwọn èrò tán lápẹ́tẹ́. àwọn èèyàn wà ń ta àwọn ọlọ́kadà wà ń ta àwọn ìyàrọ́jà wà ń ta àwọn gbajúmọ̀ ìgboro wọn wà ń ta àwọn ọmọ ọ̀tá náà sì wà ń ta àjọ ń lọ dé onílàsùnlé rẹ̀ pẹ̀lú tó ṣe fún mi ọgbà ìyàwó mi kí ló rò dé bẹ́ẹ̀ àjọ ń lọ báyìí ni o àsìkò ọ̀dọ̀ ìjọ lọ ni ó sì ń lọ. bẹ́ẹ̀ ni. Ah, ah. ṣé òótọ́ torí owó kíkó jẹ́ ń kọ́ ẹ wò nísìn àgùntàn pàṣẹ òsídà wọn lọ́lẹ̀ ń tẹ̀ láfa sọ́lẹ̀ wà tẹ̀ láfa lóòótọ́. ẹ ká tiẹ̀ wá pẹ́yìn ah, òkè wú àwa tá a ti ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí tá a fà fi musa gbára àwa tá a ń kọ́ wọn rèé àmọ́ náà jíjẹ mọ́lẹ̀ ń kọ́ ó ti tó ká kọ́ ẹ já kọ́ o. kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ti ẹ̀ ṣe o ṣé ẹ̀yin tẹ́ ẹ kéwú àtẹ̀yin tí ò kéwú àgbà bá ní ọ̀rọ̀ yín bá a ṣẹlẹ̀ fún hmm. ọ̀fẹ́ lọ bá. ìmáàmù ọ̀fẹ́ lọ bá jà. ṣé o tó torí ni. ṣé ọmọ wípé ò lè ní mí sí olè ọ tẹ̀lé ọ lọ sọ́dọ̀ ìmáàmù. yà á pa gbogbo èèyàn tí o yà á pa gbogbo èèyàn tí o tọ́ bí wọ́n bá ju omi tó bá ju ọmọ ẹni tára ẹni lákọ̀jọ mú kó bẹ́ẹ̀ náà o o ti gbọ́. bá a ṣẹlẹ̀ fún. ìkẹ́mi fẹ́ kọ́ ọmọ ni pé ní ìsìn ìwọ́ jí òun jí òun yàwó sọ̀rọ̀ pé ó ti kéra wọn. ẹ ń bọ̀ àwọn jí lẹ́ran ebi wọn náà ló ní ajẹ́ran ó sì ti fi ìyá rẹ̀ já. ṣé kí tún kí n lọ lé rẹ̀ kí tún lọ lùdà ẹ̀kọ́ ẹ̀ kejì. ọwọ́ adá àbáwọn torí mo fi wá bọ̀ ọ̀nà. sọ àbúrò wọn fàwa lùdà ẹ̀kọ́ mo wá fẹ́ kémi rẹ̀ náà jọ lọ fi lùdà ẹ̀kọ́ kọ́mọ̀ pé ń náà ṣe ọ̀dá ó nìkan ló lágbára kí ló ní oyè ẹ̀jẹ̀. abu fàkátì ọlọ àbọ̀ ọlọ. gàdí kíá n lè ráyè lọ mo ní ìwòlé láti lọ bẹ́ẹ̀ ni ọ̀ọ́lọ́ mo lè lọ. ẹ tó bá ti wínú ó gbèlé pa ó kúrò ó kúrò pa àwọn wèrè kí ìdúkú kí ìtẹ̀lé ibi tó lọ ó bá ṣe lẹ́ẹ̀kan olùdà ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹ́ mi ní ìsìn kí ọyá inú odò ni ó darí ìbí sí ọyá inú òkun náà darí ìbí sí bó ta ní ọfà ńbẹ àwọn wèrè kí nǹkan lọ sọ́dọ̀ ìmọ̀ọ́mù ẹ̀tọ́ ìpé gbogbo nǹkan burúkú burúkú ní kọ́wọ́ rẹ̀ kí ni èèyàn ra hmm, ilé wọn ò lẹ́wọ́. Yeah! ọlọ́wọ̀n bàtò ẹ ẹ jọ ìjà oríṣi tí ó ń yanjú ọ̀rọ̀ ìjà ò lè yanjú tí ń bẹ lè ọ̀sẹ̀ ìjọ ìwọ ah. ìwọ ìtumọ̀. àsùnlé ní. a kó ara rẹ lọ sọ́ọ̀sì. ẹ farabalẹ̀ ẹ pa gbọ́. awọ òpilẹ̀ wá ọ wá ìmáàmù la wá wá tó wá rí ètò rọrùn jù nìkan yóò kó ẹrù yín jáde. bí bẹ́ẹ̀ kọ́ àsùnlé. àsùnlé ló ń ṣe èmi wà lé o ẹ̀sùn ẹ̀yìn ẹ̀sùn ẹ̀yìn ẹ̀sùn ẹ̀yìn ẹ̀sùn ẹ̀yìn oníkẹ́ ẹ̀sùn sẹ́yìn oní ẹ̀sùn ẹ̀yìn ó ti ní ẹ̀sùn ẹ̀yìn ẹ̀sùn sẹ́yìn. àgbàyà ni ó ìmáàmù àgbà àyà ni ọ́ afa ayẹyẹ sí ni ọ́ afa òsì ni ọ́ ògbó mọ́sálásí jẹ ọgbà obì olóbìnrin ó tún wá wọ gàdà èmi tí mo wọ́n tún wá jẹ́ ọmọ rẹ̀ tí mo jẹ́ ọmọ lẹ́yìn ó tún gbẹ̀yẹ̀wò mi àrúgọ̀gọ̀ rẹ àrúgọ̀gọ̀ rẹ ti wá ká obì ó ti ká òòṣà ó ti wá ká odi ẹ̀yìn báyìí yọ ọ́ fàyà eléyìí lọ́wọ́ ẹ̀ sùn ọmọlé lónìí ni. ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ nígbà tẹ́ ń bọ̀ mò ń gbàrúwò kan ìṣẹ̀bí ń dà lọ́jà ni mà pé orin ọ̀tẹ̀ wọn ń kọrin fún ọ ni. kórì wo lẹ ọjọ́ ìkọrin. àwa ò ní gbà ó àwa ò ní gbà ó àwa ò ní gbà ó àwa ò ní gbà ó. àdá sísun la ó so. ó tó ó sì ń fi ra rẹ̀ ṣẹlẹ̀ yà ọjọ́ òkú rẹ̀ òní dọ̀la òní náà ni wọ́n á sọ ọmọdé ìdí. kò sí kù kò sí kù. wà aláyé o ti gbẹ o ti pẹ ṣó ń gbọ́ eléyìí tó gbà yóò máa fi ṣàṣẹ mọ ni o wọ́n gbọ́. ẹ ẹ máa ń tí máa fa nǹkan báyìí bẹ́yìn ọba ti níṣẹ́ tí ó ṣe ní ọmọ pópó mọ̀ kó àdàkà bóun ó sunlé ilé tí wọ́n kọ́ tó ibi ẹlòmíì ilé tẹlómi ò lè ṣiṣẹ́ kan owó rẹ̀ láyé lónìí ń sun akóra yín tẹ̀lé ra yín bíi wèrè kí ló ṣe é báyìí á wà ṣe fún yín tí mo fẹ́ rèé mo pa láṣẹ gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ àwọn tí máa ru bírísìkò pé bírísìkò kí àbíkọ́ ni ẹ máa gbá símẹ́ǹtì ẹ máa rán mi létí ẹ máa lọ gbàrú símẹ́ǹtì ẹ lọ máa bá ṣe dẹ́kẹ̀ ẹ̀yin ọkùnrin ẹ máa lọ bá wọn nẹ́pà gun òpó ná ẹ lọ bá wọn ru símẹ́ǹtì ẹ lọ gáréèjì ẹ máa lọ rèé pèrò máa lọ rèé pèrò mo pa láṣẹ ẹ̀dá gbogbo ntẹ̀ kó sọ́wọ́ ẹ̀dá lẹ̀ kẹsì máa ń lọ báyìí ẹ̀yin ẹ dúró. dáadáa ọ̀rọ̀ tẹ́lẹ̀ àwọ̀ ọ̀lọ́ ẹ ẹ lè lọ òun àwa kò mọ ẹni aka yóò sì gbọdọ̀ lọ ẹni aka yóò gbọdọ̀ lọ. pé wọn ò ní wọn lọ bò àbí àti lọ ni. ìmáàmù Ṣàngó ìka máa ń kẹ́ bọ́ra o àìgbọ́kọ̀ ẹ̀ bọ́ra àìgbọ́kọ̀ ẹ̀ bọ́ra ọkọ̀ jáde wa. ẹ̀yin ọmọ lọ mọ lọ́rọ̀ báyìí mọ lọ́rọ̀ báyìí sọ ọkọ ìyàwó uh-huh. kó àwọn eh, èèyàn rẹ lẹ́yìn kẹ́ ẹ máa lọ rèé fọ mọ́sálásí ẹ máa pami ẹ fọ̀ ẹ nà ẹ díjọ́ tí mo bá tó sọ pé ọtẹ mi lọ́rùn. káfọ káma lọ fọ mọ́sálásí. Hmm. pátá. inú mọ́sálásí ni káfọ àti tọ́lẹ̀ àti ilé ìyàgbẹ́ àti ilé ìtọ̀. ká sì nà. ṣebí kò síta mẹ́. má bẹ̀rẹ̀ ìyàwó ẹ̀ máa má bẹ̀rẹ̀. kí ni ọ́fíìsì. rárá o. ìmáàmù. ọ̀dàbọ̀ ayin ọ̀dàbọ̀ àrọ̀wá ìwé yìí máa yọ. irú èdè wo lẹ fi bá wọn sọ̀rọ̀ yìí. Ah, mo sábà ń sọ̀rọ̀ yìí. Ah, mo dáre o. kí ni ń bá yín lẹ́rù. má bẹ̀rù má bẹ̀rù má kọjá yẹ lọ́dọ̀ mi nínú ilé yìí o má kọjá yẹ o àkọ́ mm, mm, mm. wa kọjá àwọn ọ̀lẹ olè wọlé. mo ti wọlé fún mi. abẹ́ àmọ́ ń jọ́ mi ò fẹ́ bá wa. ẹ lọ rí à ń kókò máa bọ̀ wá bá èmi. ìmáàmù àgbà wọn ọmọ yìí ni wọn ò dá mọ̀ káná bá dá mọ̀ ni wọn ò lè ra wọlé. ìwọ ṣáà rí wípé owó àǹkan ṣèfàlàjì o ah, ah, ah. kán má bàa mọ̀ ẹ̀rọ ojúmọ́ ẹ dákun nǹkan kan ní òye mi o ẹgbẹ́ wọn ní àwọn olórí ibú kan fẹ́ wá sunlé sunlé mọ́ mi lórí. àwọn oníbèrè dàgìrì lẹ́nu òsì yìí ganan èwo lẹjọ́ òfò tẹ́ ń tó káàkiri àjàlá ta ń nà tá a la bá ń bẹ̀ ìwọ náà kọ́ni ẹlẹ́ṣẹ̀ òsì méjì ìyàwó nígbà tó o sì wọnú ilé kò sí wàhálà ìgbà tó dínà ni wàhálà bẹ̀rẹ̀ sí ní délé tó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ nínú ilé yìí. ẹ ah, ẹ eh, eh, eh, kí wàá la gbé kílẹ̀ dùn ní ìsòrí yìí fẹ́ bọ́lẹ̀ lọ́rùn. kí ìwé jigbin ni ah, ah. bẹ́ẹ̀ ni. dọ́tòrí ọlọ́run ta ló sọ̀rọ̀ gbẹ̀yìn ní ìsìn. àwọn àǹtí ajá ni o ẹ fẹ́ mi lẹ̀ kẹ́ jẹ́ kí n handle wọn. sẹ́mi la já kí wàá ní ọ. níwà jẹ́ obi ń gò fún yín. kí ló fẹ́ dánwò. bẹ́ẹ̀ mo sọ fún yín hmm. yín fà yín ya pẹ́rẹ́pẹ́ tí ń gé yín jẹ. ìwọ náà dà ẹ bẹ́ẹ̀ mi bí ń gò. ọkọ sí tó lè ṣe ìwọ tó rí wọn jẹ́ ibi tó sí ń bọ̀ náà ó lè rẹ́yìn bù jẹ́ ibi tá àti ẹ̀rọ aláta yìí ni. nínú ọgbọ́n níta kò má ṣe é kó ayé ẹ má máa tọ́ ohun tó bá kí ló ṣẹlẹ̀. ẹ mọ dá wọn lóhùn ṣe ni mo ní kí n béèrè lọ́wọ́ wọn pé ṣé lóòótọ́ ni àwọn kan olórí búkan fẹ́ wá sunlé mọ́ mi lórí o bọ́n ṣe rá mi gbánu nínú ọlọ́kọ̀ lọ́lọ́kù tí wọn nà mí. ìwọ náà bí mi náà lé mo ní òsì tọjọ fún ọ lẹsìn ni mo dá sí rí àfún ọ àwọn tó wà wọn wọ́n ti mọ wọn ara wọn. ẹ ti sọ̀tọ̀ fún wọn ẹ ti sọ̀tọ̀ fún wọn. wọ́n mọ̀ wọn. ọ̀dà báwọn. mo dá sẹ̀ríà fún wọn ẹ jọ ẹ mọ̀ pé mò ń bọ́ lọ́n sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ń pariwo wọ́n fẹ́ bẹ́ẹ̀ o. ọmọ ìwé àná wa kí wọ́n rí. ìwé ìwé alájí ìwé wo ni. ṣe ṣe ṣe ṣe kọ́ ṣe kọ́ kọ́ ti fẹ́ kọ́ ní bùbú kú ẹ̀ pé kó tiẹ̀ mú bá tiẹ̀ lọ ní. ṣé ìṣègùn kóòtù. oríire ni. oríire kí ni. oríire oríire ah! ṣé kó jáwèé fún yín báyìí inú tí yín náà dùn. ẹ máa kọ́ ọmọ lùgbọ̀gbọ̀ ọmọ lùgbọ̀gbọ̀ àbó lè ṣe wí. èmi ò mọ ọmọ lùgbọ̀gbọ̀ bíi ti bó bó ilẹ̀ ọmọ gidi wo ló fẹ́ wà náà rí inú ẹyin. níbo ọmọ ah! èwo ẹ fẹ́ dalẹ̀ ara yín rú ẹ ṣe wá dalẹ̀ rú ah! ẹ wò ó. ọkọ rẹ̀ láì wọn fẹ́ jà. ìjà ìdí tẹ́ńbẹ̀ lẹ́yìn òsì ẹ̀ tó jà ó tó pín. ẹ méjèèjì lẹ kókó mọ̀ o ẹ kà fúnra yín. alájà oyún ta lóyún eléyìí olóyún àlè irọ́ ló pa kó lọ sí lóyún wà níbo ni wọ́n sí lóyún ọkọ̀ wà kọ́ ló lóyún kò ní fún ọ lóyún afẹ́mi kò ní fẹ́mi lóyún afún ọ lóyún ibi ló ti o sọ́wọ́n láti rà pé òun ló ti fi ọlọ́yún ọlọ́yún ọlọ́yún ọlọ́yún ọlọ́yún ọlọ́yún alákọ́lá lóyún mo lọ sí gbóyún wa díje kó wá sẹ́ni fún ẹ lóyún alájọ́ lè fún ọ lóyún mo mọ̀ bẹ́ẹ̀ ni oyún wọn fọwọ́ ló ń gbé kí mo lọ sí lóyún kí ni kọ́nà kí ni kọ́nà ẹjọ́ dìde dìde dáwọ́ ibi tó sí lóyún ó dákú ó dákú ó ń díbọ́n ni o dìde o dìde o kúkà ní ilé mi ni kí ni ó dákú ló lágbára ọmọ yìí o alájì mo lágbára ọmọ yìí o alájì ọ̀dọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ pẹ̀lú ọmọ ọ̀dọ̀ jì bó la fẹ́ rọmọ báyìí bó la fẹ́ rọmọ yìí o. alájí ẹ̀ bọ́ òwe ilé wa tó ń kà o. la fẹ́ rọmọ eléyìí o. àlá ò gọ́ ohun tó bá máa ṣẹlẹ̀ lójú ayé lọ́lọ́run á fi hàn ní lójú oorun. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ọlọ́run mọ̀ yàwá Yésù. Àlá ni mò ń lá. Àlágọ̀ o. Ah aláọ̀gọ́ o àfá mi aláọ̀gọ́ ọlọ́run fi ń bá wa sọ̀rọ̀ ni tẹ́yìn bá mọ pàtàkì àlá àkásí torí pé àlá póríṣiríṣi àlá mi wà tó jẹ́ pé ẹ̀ẹ́ la bẹ́ẹ̀ ṣe lá ní ó sì rí ọlọ́mbọ àwọn kalẹ́bùn bá wọn alámi wà ìkìlọ̀ lọ́wà fún fún ọjọ́ iwájú kíyèsára o ètò sì kíyèsára alámi wà tó jẹ́ ta sètáni ìwé ẹ̀mọ̀ ọ̀rọ̀ fún sọ wípé èmi ìmáàmù mọ́sálásì ni wọ́n ń gbàyàwó jàmáà kan wá pé ìmáàmù mọ́sálásí tí ń kọ́ yín lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sì rí àjìjẹ́ náà wọ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí ṣòwò di nǹkan pàtàkì owó tó àmọ̀ yìí pé àwa tá à ń wa àátàn owó náà yọ̀tàn owó wa jẹ́ bàbàrà lọ́dọ̀ mi èrí pàlà èṣù mi irú rẹ̀ ọgọ́dọ̀ mọ́ wáyé ntí wáyé rèé jàmá wa tẹ́ ẹ bá wò ẹ̀rí pàdúrà wa ń gbà. ibi tí àdúrà bá sì ti ń gbà inú wọn kò nú ni wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni ìfẹ́ tá a ní síra wa ìfẹ́ náà ní bàjẹ́ o ọlọ́run wa dán wa wò nù wípé ká sọ́ra o èṣù jìnnà sí a o èṣù ní borí wa èṣù ní borí wa. bẹ́ẹ̀ bá ti fẹ́ sùn lálẹ́ mo bẹ̀ yín ẹ má gbàgbé kùrì síjú ẹ má ké èṣù òṣìṣì ní ráàyè lọ́dọ̀ yín kẹ mọ̀ pé aláhùlá ilá ìláhùwà aláhàyùkọ fi sàmáwàtì máa fi sáàdà sí yàsífáhù ìdàhù ìlàbí ìzìnìyí يعلم ما بين أيديه وما خلفه ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم tí èèyàn bá ń ké lálalẹ́ kò ní lálà burúkú èso ní borí wa ò láhàólà ha ẹ máa wo lẹ o mọlẹ́yàbà ẹ máa wo lẹ. ẹ jọ ṣe ìbínú pé mo wọ jẹ̀mọ́ ọ̀gá. bẹ́ẹ̀ ṣe wọlé gánda bí ẹ̀ ń bá ń ṣàdúrà lọ́wọ́ tí ọkùnrin kan bá wọlé àdúrà náà ti gbà àdúrà náà sì ti gbà ẹ wò mo sáré bí kí n lè bá ìrun jọmọ ṣùgbọ́n mo lọ há sí inú tráfíìkì ah, ẹni mi ò ṣe lè bá ẹ jọ ṣe rí bàbá ìmọ̀ mo ní àlùkáwà nìkan pẹ̀lú ọlọ́run nínú mọ́ṣáláṣí náà dẹ̀yìn mo ti wá ní tọ́lọ́run bá fi lè gba àdúrà mi yẹn ah inú mọ́ṣáláṣí lójú jọmọ́ báyìí tí gbogbo èèyàn rí mi ni mo ti máa wá síkà àdéhùn tí mo ṣe pẹ̀lú. tẹ̀gbí Allah akbar tẹ̀gbí Allah akbar bàbá ìmáàmù ni wọ́n ṣe àdúrà fún mi lọ́jọ́ náà lọ́hùn iṣẹ́ kan ni mo fẹ́ gbà àdúrà wọn dẹ̀ gbà mo dẹ̀ rí iṣẹ́ náà gbà mo wá wò pé ah kí ni mo lè ṣe fọ́lọ́run jẹ́ mú tíntínní nínú oore tọ́lọ́run ṣe fún mi yẹn kí wọ́n á fi dúpẹ́ ṣe rí mọ́ṣáláṣí ó bó ṣe rẹwà tó yìí kò tí ì rẹwà tó lójú ti tèmi mo wá wò pé kí n mú owó kékeré wa two million naira péré ni. ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ ilẹ̀ ẹgbẹ́ ilẹ̀ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar ẹgbẹ́ o ẹgbẹ́ ẹgbẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن mina saitani rọjí bisimilahi rahmani rahim layin sakari tun lasidanakum walayin kafari tun inasa abdulasadi. Allahu akbar. Allahu akbar. Allahu Akbar. Allahu Akbar. Owó tẹ̀ ń wọlé èṣù lówó. Èṣù lówó. Ah, ẹ jọ̀ọ́ bàbá ìmáàmù, owó eléyìí ń ṣe owó èṣù. Iṣẹ́ ogún mi ni o, hmm, owó tí mo ṣiṣẹ́ fún ni o wàláì tàlá ìsinmọ́ ìbílẹ̀ làsánà wà wọ́n lè fi mọ́ṣáláṣí dáwà mọ́ lè búra sí o bàbá. ọ̀rọ̀ ìwé ìwé ọ̀bá ìwé. irọ́ iṣẹ́ ni iṣẹ́ mi tí mo ṣe ni o. ó yé mi ó yé mi ó sì yé àwọn èèyàn sẹ́ẹ̀rí sẹ́ẹ̀rí ọ̀rọ̀ pọ̀ lórí owó yìí owó tẹ̀ ń wò yìí kì í sọ ní lọ́kọ́kọ́ wà ó ti wáyé rí ẹ̀yin jàmá mo sọ̀rọ̀ owó fún yín nínú àlá mi wọ́n gbé e wá mo daṣọ bò mo dáná nígbà tí èṣù ráàyè lọ́dọ̀ wa kò ní yà ẹ́ lẹ́nu pé bí ẹ ṣe gbó náà wà báyìí lọ́jọ́ náà ni aṣọ tí bàbá yìí náà wọ̀ rè òun náà ló sì gbé owó náà wá bọ̀. ẹgbẹ́ ọlọ́run tóbi. àpẹẹrẹ àlánú o pé tí ó ṣẹlẹ̀ ńjọ́ iwájú ó lè ṣẹlẹ̀ lójú àlá lọ́wọ́ àṣẹlẹ̀ kì í yín lówó èṣù ntẹ́sù dálẹ̀ lórí rẹ̀ là ń sọ kọlọmọdé sí ó borí wa kọlọmọdé sí ó borí wa owó yìí ẹ lọ rí fi báńkì àfin lákàntì mọ́ṣáláṣí wa ẹ lọ fi báńkì fún wa mọ́ṣáláṣí náà láti nà lé lórí sọ̀rọ̀ mi yé torí pé n tẹ́ fẹ́nu bẹ́ẹ̀ náà láti ṣe ẹ bá ṣàdúrà fún àdúrà yẹn ti gbà. ẹ ṣe ẹ ṣe gan mo dúpẹ́ sá ẹ tó a pé bẹ́ẹ̀ ṣe fẹ́ náà nìyẹn bá a ṣe fẹ́ ni. ẹ máa gba account details ẹ mọ́ṣáláṣí bọ́ ẹ jẹ́ n fi dá yín lójú mi mi wá bá yín lójú àlàsà o mi ìwà ọlọ́run ọlọ́run ìfá àjọ tí mo wọ̀ yí láti àti mo ti wọ̀ gbẹ̀yìn. ẹ kò yé èmi lọ́lọ́run fi bá sọ̀rọ̀ àti jàmọ́. ètò òkè sà ẹ ṣe rí àdéhùn tèmi ti bọ́lọ́run mi ṣe ni pé owó tí mo gbé kúrò nílé yìí mi ò ní mi ò ní dá padà sínú ilé torí orí tó lọ ń ṣe fún mi ẹjọ sá àwọn àlùmọ́jù yìí tán máa ń wà ní àwọn ni máa lọ gbé gbogbo owó yìí bẹ́ẹ̀ ni. ẹ dákun ẹ bá wa ṣàdúrà fún. àdúrà yín ti gbà ọlọ́run ti ṣe ee hmm. sọ̀rọ̀ yín kò ní ṣe ìhìn mọ́ kò ní ṣe ìhìn mọ́ àdúrà yín tó máa gbà síwájú sí i láhàólà. wọ́n láwọn ará ìlànà ẹ káàbọ̀ ẹ ṣé ẹ kò lẹ́ ẹ ṣé. There seems to be no much improvement. They have to try new methods. What you are buying from me here is a obuchi. Wow. Nine. What's going on here? Inú ọba sọ́ra náà lé ní ló ń jí káre ni. Níjọ́ tọ́gà bá kú báyìí, àwọn tó lọkọ̀, wọ́n kàn wá gbọ́kọ̀ lórí ìlú bẹ́ẹ̀ lọ kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tiẹ̀ ọ̀ lọ́rọ̀ gidi lè ta. tí ìlú bá ti wà tó bá ti jó lówó báyìí hmm. tó lówó rẹ̀ pẹ̀tẹ̀ ní báńkì tí ò sí next of kin báńkì pẹ̀sẹ̀. Ah! Your father is just fighting for your progress in future. ẹ eh, ò eh, kò sí wàhálà sẹ́rí àdírẹ́sì tẹ̀ ń lọ ẹ ti ṣìnà. òkú ọ̀run ni pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ní òyìnbó ìfi ojú yín rí tí wọ́n kó gbogbo property táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. Do you think it is easy standing up to my father because of love? ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì lájẹ́ ń jẹ lótùúfẹ̀ mo ní kó o súré tètè kó o wá gba ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì lọ́wọ́ mi. hello baby mo ń bọ̀ àbá ẹ̀. kí ni ìtumọ̀ yẹn ń sìn náà afa ṣe o ti bá mi tú èsì sí lónìí. ẹ má wọrí yàrá yẹn ti di mọ́túárì. Hmm, ìjọba fọ gbà mí lójú létí èmi títí géètì pa ọ. ṣé dandan ni kí married man tún máa yan lè káàkiri ni. ló ka mọ ìyá mi. ẹ jọ irú orin wo ló fẹ́ máa kọ fún mi náà á wá sọ orin bíi orin Orlando mọ́ mi lọ́wọ́. ìrìn gbèrègbèrè tó mẹ́rin kò máa jẹ́ mi ọmọge. àbí bẹ́ẹ̀ kọ́. àbí kò bá kẹ́nu ọkọ̀ ẹjẹ́ kí mo fọ money to fi ṣe ti sáyé. ẹ̀rọ rẹ̀ ń lò. perfume ẹ̀kọ́ nílé this is a feminine perfume. perfume mi. òní tẹ́jú you are public toilet. ọ̀gá ní kí wọ́n á sí tí màdàmú ọmọdé wọn. mo ti rọ́kùnrin tó ra mọ́tò fún girlfriend ẹ̀ tó tún kọ́lé fún so kí kí ni big deal nínú ẹ̀. o jẹ́ ṣọ́ra ọmọ yìí ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé. ìjọba ah, ló wà ń bẹ́ẹ̀. ọmọ ẹ máa kú síbẹ̀. tí èmi ọmọ wò lásán ọ̀rọ̀ mọ́ yìí. ẹ wọ́n kó sínú ọdún. ohun obìnrin mọ̀ ń gbọ́ lórí fóònù ah. ni wọ́n ti ta. àkáńtà ti kú. ní pé bọ́lá ẹ̀dọ́ ṣe bá kú wò. Ah! mo dáná. èmi ni mò ń sunkún èmi ni wọ́n bá tiyan jẹ́. ojú àpò tí a yí ẹ̀ nínú. ẹ tó à ń wò ń bẹ́ẹ̀. ṣùgbọ́n gbọ́n kò tó sọ. ṣèbí nǹkan táwọn méjì wà guilty of ní oúnjẹ wo bíbí ìgbà tó yẹ pé nonsense ló ń ṣe. oyún ìyàwó sójà lálẹ́ tí wọ́n sin gbẹ́rẹ́. owó yìí wá jọra wọn àbẹ̀ráyé ká má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ní òun gbogbo ẹ̀yin tẹ ò kà lásì tẹ ń sọ pé alágọ̀ o ṣe ráyé lóde àlá o ẹni ọlọ́run bá fẹ́ dénúdénú láfohùn àṣírí hàn o kó má bàa ṣẹ̀ṣẹ̀ gbé ni lójú ayé ohun tá a mú wa ṣẹ̀ṣẹ̀ gbé láyé wa kò ní jẹ́ tiwa ìgbẹ̀yìn rẹ̀.